الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في حديث روى بسنده عن عبد الله بن عباس رضي الله عنهما أن رجلا قال يا رسول الله إن أمي توفيت ولم توصي أفينفعها أن أتصدق عنها قال نعم حديث الإمام الترمذي رحمه الله وأنا بجادي لنصنن وأتوامين ó wá lábẹ́ àkọlé dáadáa tí ọmọ tó máa ṣe fóbi rẹ̀ lẹ́yìn ikú wọn. Ibn Abbas ó ní arákùnrin kan kò sọ yìí pé ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́run inna ummi tuwfiyat dájúdájú ìyá mi ti kú walam tuwsi ṣùgbọ́n ìyá mi ọ̀sọ́ àsọtẹ́lẹ̀ kí ni ń fẹ́ ká ṣe ní dáadáa fóun lẹ́yìn ikú rẹ̀ ẹni pé kú mu lọ lójijì afẹ́yẹ̀mfàrúha àtọ̀sọ́dàpọ̀ àníhá ṣé tí mo máa ń sì ṣe sàárà fún ìyá mi yìí ṣé yóò ṣe láǹfààní bí? ọ̀lẹ́ náà anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni tó bá ṣe sàárà fún yóò ṣe láǹfààní ẹgbà wá yìí wọ́n ṣe àfihàn bí abó ti ṣe jẹ́ pé àwọn èèyàn tí èèyàn bá kú fi sílẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa sojú kòkòrò gbìyànjú wá kíni táwọn lè ṣe tó lè wúlò fókùnyùn lẹ́yìn ìgbà tó kùtìkùtò lọ iná ló bí wíwá tárakùnrin yìí wá bá nàbì sallallahu alaihi wasallam tó fi ń sọ pé màmá òun kú ṣùgbọ́n ikú kán wọn lójú kò fún wọn láǹfààní kún fò nǹkan sílẹ̀ nípa tí wọ́n ń fẹ́ ká ṣe fáwọn tó lè jẹ́ ohun tí ó wúlò fáwọn lẹ́yìn ikú àwọn. ṣùgbọ́n ká má gbàgbé wípé gbogbo ọ̀rọ̀ tárakùnrin yẹn sọ. So, àǹfààní tó mú máa sọ bẹ́ẹ̀ òun náà ni jíjẹ́ tó jẹ́ mùsùlùmí àti kíkú tìyá rẹ̀ náà kú sórí islam nítorí tó wáyé pé ọmọ tá a fi sílẹ̀ káfìrí ni kìí ṣe mùsùlùmí lòun wá bá àwọn mùsùlùmí pé tó ọmọ mọ̀ ń kú lórí islam so ìyá òun ò sì sọ pé nǹkan báyìí pàtó ni ká ṣe fún lẹ́yìn ikú rẹ̀ ṣé tí mo bá ṣe nǹkan báyìí tó lè wúlò fún wa nítorí pé bó wọn ṣe pín ajá láti sọ ipò kan lè mú tiẹ́ ti jẹ́ lè mùsùlùmí nìwà ni nítorí pé àǹfààní tó kù lè rí lẹ́yìn ikú rẹ̀ látọ̀dọ̀ ọmọ ó ní í ṣe pẹ̀lú kọ́ ọmọ nìkọ́já mùsùlùmí sàmọ́ ma ti ya káfìrí ọmọ òsì lórí islam kí á ní tí ọmọ arú eléyìí lè ṣe fóbi kan tí ó wúlò fóbi lẹ́yìn ikú rẹ̀ kò sí ìrẹ́ ló ṣe jẹ́ pé kọ́mọ yín kó lè bàa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún yín lẹ́yìn ikú yín tí ìwúlò rẹ̀ tí ò ní dúró fún yín lẹ́yìn ikú yín àfi kẹ́ ẹ ṣe àmójútó àti ìyànjú àti rí i pé orí islam orí islam orí islam làwọn ọmọ yín wà. yìí ṣe pé orí pé ń sòyìnbó wọ́n sọ fásitì orí pé à ó níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ń bíwó gidi gbogbo eléyàn ilé ayé lásán ni kò ní ìtumọ̀ kankan irú àwọn ọ̀rọ̀ yìí kì í yé àwọn èèyàn tí wọn ò ti kú pọ̀lọpọ̀ ọmọ wò pé à kí ni ìbáyé náà láti ká tó sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó bá di pé àmì à ń pọ̀ ká kú tó bá dé sóníkálukú ìgbà náà ni rọ̀rọ̀ yìí máa wúlò létí ọ̀pọ̀lọpọ̀ aláìgbọ́rọ̀ yìí ti pípẹ́ rí àwọn ọmọ yín lórí ayé ayé ayé ayé lásán kí alqiyama kọ́ má ní ìtumọ̀ kankan nínú ẹ̀mí tí yín àti ṣe yín ẹni bá ṣe bẹ́ẹ̀ yóò pàdánù ọmọ kò ní jèrè ọmọ torí ẹ̀ ló ti jẹ́ pé ọmọ tí a mójútó islam rẹ̀ tọ́lá kí n ṣe islam súkẹ́súkẹ́ ni gbogbo ní ti islam kó wa kọjọ́ lójú rí yọkàn máa fi ọwọ́ àbùkù ìní òbí máa tọ́ka sí i kó o tó di kó o sí ọmọ gan ti séra rẹ̀ nítorí pé at the end of the day ta lọ́mọ náà ti ọ̀wúlò fún ọ kò sí nítorí pé ìwúlò ọmọ fún wa ó ní í ṣe pẹ̀lú pé sáwọn ọmọ wà lórí Islam lódodo bí ní ìsìnká gbòbí kan kú ọmọ wa wò pé lódodo wọn bá wọn ṣe Islam but òun fìlì pé since sani tó ti kú ti jẹ́ mọ́mì òun so under that Islam òun lè rí nǹkan kan ṣe fún mọ́mì òun tó máa benefit wọn bí kí Pọ́ọ̀lù dání àbí Dọ́kásì kọ́ wa lọ ra lẹ̀ hundred million kọ́ wa bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́sálásí sí àgbà inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ìsìntọ́lọ́ fẹ́ fi pàǹtí rẹ̀ sí torí Islam ó pàtàkì púpọ̀ òbí mi orí wọn sì ti dàrú tọ́mọ bá ti ń fún wọn lówó wọn ìmọ̀ tó ń ṣe má kí lè fẹ́ kó ṣe ẹ fẹ́ pa ẹ má pa mí lọ́mọ àwọn ìyá mi ṣé tí ọba ti Islam ṣebí ọ̀run lọ́mọ ẹni tí ó là bí òwe àwọn abọ́gibọ̀ pẹ̀. tó ọwọ́ pé ti ń ṣe dáadáa yí báyìí à òun ti bí máa rí ń tó wọn kò sí rere lára káfíìrì kò sì sí bẹ́ẹ̀ ṣe lè pe rere mọ́ ọmọ tó ya káfíìrì lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí. so Islam ti ń bẹ fọmọ ló fọmọ láǹfààní nìsín láti wá orí ìsìláàmù tí ìyá kú sí ló fọmọ láǹfààní náà láti wá torí òbí tó bá kú lórí kèfèrí náà kí ni tọ́mọ tó jẹ́ mùsùlùmí fẹ́ ṣe fún tí ó ṣàǹfààní kókó sí kódà láì tí ì tó bá yẹ kó rí ìsìláàmù gidi ilẹ̀ bá wà láti máa ń pé kò sí nǹkan kan tẹ̀ lè ṣe fún kí ẹ bó ti wá nínú ẹgbàá wọ̀rọ̀ pé Abu Talib. egban bàbá anabi sallallahu alaihi wasallam nígbà tó sàlàyé Ali ibn Abi Talib ó wá sọ fún anabi sallallahu alaihi wasallam pé ọ̀nkù yín mà ti kú bàbá yín ti kú àwọn Quraysh wọ́n yìí sì sin òkú tí wọn ọjọ jọ jẹ́ kan náà. no wọ́n yẹn sin òkú tí wọ́n jọ jẹ́ ẹlẹ́sìn kan náà nígbà tí àwọn ọmọ rẹ̀ bá ń bẹ síbí wọn náà lọ́mọ tó àwọn ọmọ náà ní ọ̀wá sí wọn àwọn èsì ṣe káfìrí ma gbó láti àṣì so anabi sallallahu alaihi wasallam sọ pé wọn àti wọn kọ àwọn kẹfìrí òkú ọlọ́mọ ọmọ rẹ̀ ni kó gbé bàbá rẹ̀ sí lọ gbẹ́hùn kó fẹ́ sí sí ẹgbẹ́ ìhò kẹ́ẹ̀tì sí èsì kẹ́ ẹgbẹ́ sáré fa ẹgbẹ́ ìhò kẹ́ẹ̀tì sí torí kọ́mọ̀ bá àmọ́ dóorùn para yìí subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé táwọn òbí yín ọ̀bá tó ti kú ní mùsùlùmí èrè wo wá ni wọ́n fẹ́ jẹ lọ́dọ̀ yín nítorí pé bíbẹ tẹ́yìn bá ń bẹ lẹ́yìn ikú bàbá àtìyá yín yóò fún yín láǹfààní láti máa rántí wọn láti gbàdégbà pẹ̀lú àdúrà láti máa rántí wọn láti gbàdégbà pẹ̀lú pẹ̀nsìn àwọn nǹkan tó lè wúlò fún wọn níbi tí wọ́n wà wàlàkí tí wọ́n bá kú kèfèrí àwọn gangan alára ti dínà àti rí àǹfààní yòówù látọ̀dọ̀ ọmọ àwọn gan láwọn ọ̀fẹ́ sílẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ àwọn nǹkan méjì yẹn ló ṣẹlẹ̀ lárákùnrin ìfi ó sì túmọ̀ sí pé láyé ànábì sallallahu alaihi wasallam ìfẹ́ ẹnu kò ráyè lọ́kàn àwọn sàhábà ìdí ni wọ́n máa béèrè ẹ̀rí pé fẹ́ẹ́nu tinú mi ní ṣe agídí páálí ọ̀pọ̀ láyé táwa wà lónìí sábàbí tó fi jẹ́ pé ọ̀pọ̀ àìmọye èèyàn wọn mọ nǹkan kan nípa tí wọ́n fẹ́ dáwọ́lé nínú ọ̀kan nínú ojúṣe mùsùlùmí gbogbo wọn sì ní béèrè torí ìfẹ́nu oníkàlùkù ọmọ àti pé ah, kí ló wà ń bẹ òkúkú sí nǹkan kan ìfẹ́nu ká dúró ká tẹ̀ ká sì forí kalẹ̀ yẹn kí á lẹ̀ ń sọ ọ́rùn kú bàbá má wàá díẹ̀ kí lẹ̀ ń wí ní forí kalẹ̀ màmá má wàá díẹ̀ subhanahu. ẹlòmíì ní ẹnu rẹ ó ti fi nǹkan bí ọgbọn ọdún ogójì ọdún àádọ́ta ọdún ọgọ́ta ọdún sí lọ́n kò sì máa fàtí àkéde òní. irú àwọn ẹ̀sìn tó ń ṣe tí ò nítumọ̀ àwọn ẹ̀sìn tó ṣe pé wọ́gán ọmọ tó máa wí bẹ́ẹ̀ sírù rẹ̀ náà lèèyàn á kú lójijì tó lérò pé màlẹ́kà kẹ́kọ̀ọ́ ní wàá o àbí ló ń lọ tààrà bá torí akramakumullah àwọn sọ̀hábà wọ́n máa ń béèrè nípa tí wọ́n mọ̀ ẹnìkan ló ń gbọ̀rọ̀ wá kìí sùn lẹ́ni tó lọ ṣèbéèrè wọn náà ní Ibn Abbas radiyallahu anhuma ó sì dájú ó súnmọ́ kọjá kò nìkan kọ́ lọ́wọ́ à ń bẹ̀ ǹjọ́ náà ẹlòmíín náà tún wà ń bẹ̀ ẹ̀kọ́ tún wà ń bẹ̀ pé ẹni tó bá sojú ẹ̀ pẹ́ẹ́nìkan ń béèrè nípa tí wọ́n ṣe ṣerú nǹkan báyìí lọ́mọ wa béèrè ó pọ̀ ọmọ dáhùn eléyìí sọ àwọn èsè bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ ní kẹ́kẹ́ ṣe yẹ̀yẹ́ torí ayọ̀ lẹ́bí iná àmì láì kọ̀ọ̀kọ́ omi mẹ́ńkọ́ omi عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن apá kan nu yín ọ̀gbọ́dọ̀ máa fa apá kan ṣe yẹ̀yẹ́ o ẹ̀yin olùgbàgbọ́ òdodo torí kó ṣeéṣe kọjá pé ẹni fi ń ṣe yẹ̀yẹ́ ó lóore jù yín lọ àwọn obìnrin náà apá kan wọn máa fa ṣe torí pé ẹni fi ń ṣe ó lóore jù wá lọ so àwọn yẹn láṣẹk á tí wọ́n fi jù ti pọ̀ jù torí pé bí wọ́n ṣe ìlànà àti mànà alukur'an yẹn ni wọ́n ń tẹ̀lé sẹ́wọ̀n tó báwa ṣe ń gbọ́ là ń dájọ́ à ń sọ pé kò tí ì tó lò kò tí ì tó lò tí wọ́n ń kọ́ sàkátà kù abẹ́rẹ́ sí ní lò torí pé ìtọ́já jù nínú sẹ́ òun là ti kágbá tá a bá lò tí ń kọ́ sàkátà fẹ́ kú ìgbésí ayé wo ò ní le torí tá a bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó nìsín ìgbésí ayé yẹn ó le àbẹ́ẹ̀kọ́ ni hàn àmọ́ tí wọ́n ti ń kọ́ ọ̀sẹ̀ kan tí ń kó oṣù kan tí èèyàn kù tí èèyàn bá ń lò èèyàn ń sekú ni kò sí wàhálà mọ́ ọjọ́ ń bí ẹni dé ìtìjọ́ tẹ́ kù ẹ̀mọ̀ wá sí màlẹ́kà kú ń bọ̀ wá bá yín sẹ́mi kó àwọn sàhábà yẹn gbogbo gbà àwọn wà nù palẹ̀ mọ́ pé báwọn ṣe ń jáde lọ àwọn lè má padà wálé sẹ́yìn rò bẹ́ẹ̀ wípé ókè bí mo ṣe ń jáde lọ yọ ẹ̀yin aráalé o so ọlọ́run lọ́ọ́ tí ọlọ́run bá kọ́ pé títí wọn dè é lọ́nà ibi tẹ́ wàá mi sí ni òbí bá mọ́ lọ ṣé ẹ̀yin máa dágbére bẹ́ẹ̀ fún mi. Ah, ó ní pàtàkì sórí ìsìn nítorí ibú ọmọ ò kú máa ń lọ́wọ́ àtúnúkú ah, èkúléwé. <laughs> ọ̀rọ̀ bú kí ló ń sọ yìí. ìwọ gẹ́gẹ́ bí igun. tó máa ma sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ̀ ara lè gan ó gbé ọ lọ lé ológun àmọ́ ayé ń yọ ọmọ ìlẹ́nu bí ikú bí ikú ni máa sọ gbogbo gbà ó ó lè níbo ṣe ń jáde lọ yìí ọlọ́run ọmọdé ọkú kálukú sí ọ̀rọ̀ nú ẹni tí ń sòdodo wọn wọ́n tún máa wọ pé àlùjáde ń dọpọlọ rẹ̀ láàbù wọ́n tà nìkan bí táwọn òkú ọlọ́gọ́rùn-ún méjì ọdún láyé ó tí ì lógún ọdún ọ̀wá àgbọ̀pọ̀lọ́ ọlọ́mọ ẹni tí ó padà wálé ó túmọ̀ sí pé àwọn sàhábà ridwanullahi alayhim gbogbo tí wọ́n gbọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam wọ́n máa ń lò lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé àwọn àwọn máa wọ́n ti mà dájú wípé kìí ṣe dandan gbà tá ara àárọ̀ pé kára lẹ̀ kìí sì ṣe dandan wípé ńgbà tí alẹ́ bá wa láyé kílẹ̀ ọmọ bá wa láyé ara àwọn ìyàtọ̀ ńláńlá tó wà láàrin wa àwọn ní sọ fún ọ pé ó kú lónìí ó sì wà lójà náà èèyàn mélòó ni wọ́n fẹ́ gbà pé à àwọn project àbẹ́ẹ̀kọ́ ni àwọn project oríṣiríṣi tó ti ṣètò rẹ̀ kalẹ̀ wá sọ pé òun kù ẹ́ dákun ẹjọ́ tó bí ẹ̀yin forty years coming à ọlọ́run sọ pé kò burú forty náà kò burú àbẹ́ẹ̀rí nǹkan náà so wọ́n bá tún fún ọ forty pé kò lò fọ́ọ̀tì tún pé ṣebí ká sùn ká jì náà ọmọ ọmọ pé bí àná náà wọn bì ọ náà ọmọ ọdún tó ti ní nìyí fọ́ọ̀tì tún pé màlẹ́kà kú tún ní ọ̀ya ah, á ẹ̀dá kù ẹ̀dá kù wọ́n ti fẹ́ máa lọ kọjá kan wá lábàáni so wọ́n ti gba ṣọ́ọ̀bù tó tẹ bá wá pẹ́ mọ́ mi lọ ní àwọn ọmọ òtítì ìmọ̀lẹ́ abẹ <laughs> tó wọ́n bá ti mélòó tún ní ká fún wọ́n tún máa sọ nọ́mbà yìí náà yẹ bí baba ńlá wa Adam aleyhi sẹlẹm tá a sọ onígbọ́n náà wọ́n bó fi gbogbo àwọn àrọ́mọdọ́mọ òun wọ́n á rí anabi dawud aleyhi salam pété alele ẹni dawud àná aleyhi salam ọdún mélòó wọn kọ fún ẹni ogójì ọdún wọn kọ fún pé yóò lò láyé adamu ogójì ọdún kéré mélòó wa ń tó wọn ọdún kò burú gẹ́gẹ́ bíi bàbá aláàánú wọ́n sì fi kún fún Dawud alayhi salam ọ̀dọ́gọ́ta tọ́ àwọn Dawud ò tíì dé sanabi Adam alayhi salam ti kú ǹgbà tí màlẹ́kà kú wa ti tọ́fẹ́ gbẹ̀mí bàbá ńlá wa Adam alayhi salam sọ fún bàbá ńlá wa pé tọ́ ọlọ́ọ̀ni kì í mẹ́mìí ádámù alayhi salam àwọn sọ pé rárá o kí ni jẹ bẹ́ẹ̀ síbẹ̀ gbẹ̀rún ọdún lọ́lọ́run kọ fún mi wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yin náà lẹ́ni kún ó mógún nínú rẹ̀ kún ó fọ́fẹ́ náà kún ó fọ́fẹ́ náà àwọn àrọ́mọdọ́mọ ẹ̀yìn ta ni ń bẹ̀ Dawud alayhi salam rárá o rárá mi gbọ́ ti sọ <laughs> ikú èmi kékeré ẹ múnú ọdún dání èmi kọ́ wò lọ́lọ́ ẹlẹ́dàá bá ní ọlọ́wọ́ ara mẹ́bí adam lè ti pé báyìí báyìí ló ti ṣẹlẹ̀ wọn náà ló ní ká mú ogún ọdún nínú tiẹ̀ ká gun àrọ́bádọ́mà rẹ o tọ́ bí ẹgbẹ̀rún bá mú ogún pò mélòó ni ó kù bẹ́gbẹ̀rún bá mú ogún pò ó kù kí ni ẹgbẹ̀rún dín ogún. so ẹgbẹ̀rún tiẹ̀ ti dín ogún báyìí kọ́ ọmọ lọ lókùn ah, mi mi má bí o <laughs> kò burú ẹ tún bá fogún nǹkan padà ẹ sì má yọ kó dáúdà ní sixty kí ádámù ní one thousand ẹ wọ one thousand bàbá fi twenty <laughs> gbogbo èèyàn fẹ́ kú gbogbo èèyàn ló sì fẹ́ wà lìjánà á sì lè wà lìjánà láìpẹ́ ẹ̀yìn àwọn ojú dẹ̀ máa fi wọ ẹni tó kú tí wọ́n ń gbé sílẹ̀ ẹ̀ rí i pé gbogbo gba yẹn ìbẹ̀rù ọlọ́run ti mú kálukú kálukú tún wò pé wáàt sáwọn náà jọ kan wáàt wáàt náà ṣe ìwọ náà lọ jọ kan ṣe eléyìí túmọ̀ sí pé arákùnrin yìí látàrí ìmánì. ló sì wá béèrè látàrí pé ìyá rẹ̀ náà kú mùsùlùmí ló sì wá béèrè tó sí ìyàtọkùnrin yìí wá sọ ká sọ àsọgbẹ̀yìn àsọtẹ́lẹ̀ wọn nínú nítorí mùsùlùmí ó mójútó ká sì má bàtìkù jẹ ká má ṣòfò láti máa yín jẹ pé ẹ kéré ẹ ń jẹ ewu ti kún orí ó gbogbo ara tó o máa sọ tí wọ́n sọ pítọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa adúpẹ́ fún àwa náà ti lo díẹ̀ nù gbèsè ayé kò sígbà tí kò lè dé kọ́nà ọlọ́run tún lọ wa láàánú àwọn bàbá rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa gbẹ́ lọ wọ́n máa jó <laughs> wọ́n máa jó wa o ọ̀dàgbà débi kí wọ́n náà hewu tó wà lọ́ máa jó àbí bàbá jó torí ẹ̀ ó túmọ̀ sí wípé àsọtẹ́lẹ̀ yín tẹ̀ ń fẹ́ kún ó fi ṣiṣẹ́ lẹ́yìn ikú yín lónìí ni kò gbọ́dọ̀ dọ̀la ẹ ti kọ́ kẹ́ fi kẹ́ máa fi sábẹ́ ìrọ̀rí yín gbogbo gbàtẹ́ bá ti fẹ́ sùn ẹ jẹ́ ká sọ tẹ́lẹ̀ yín ọmọ abẹ lábẹ́ ìrọ̀rí yín ó lè fẹ́ lálékún ó lè fẹ́ láyọ kúrò ojoojúmọ́ tẹ́ bá ti ronú àfikún àdínkù lẹ́ẹ̀mọ́sí lágbèjú ẹ̀jẹ̀ yẹn lówó ẹ̀ sì sì rí tó ẹ̀ kọ́ lẹ̀ ẹ̀jẹ̀ lágbájá lówó o iye báyìí ni o sọ títí ìgbà tí mo kọ̀wé yìí títí tìrẹ̀ jẹ́ báyìí mi tí ì rí san o tọ́lọ̀ ń bá kọ pé láàrin ìgbà ló kú sọ ọmọ pé kò ní sáà lọ́kàn sọ ọ̀rọ̀ pé àwọn ọmọ òsì mọ̀ pọ̀ jẹ lówó kò ní ṣẹlẹ̀ lágbájá jẹ mí lówó títí dásìkò tí mo ń kọ kò tí ì san o èyí tó o bá ti san nínú gbèsè rẹ ó tún lọ kọ́ pítọ̀ gbèsè tí mo sọ pé mo jẹ́ ń jò mo ti san iye báyìí náà iye báyìí ló kù ah mo ti ọlọ́run ti bá ń san gbogbo ẹ̀ mo dúpẹ́ fọlọ́ so gbogbo nǹkan báyìí mà kọ́ bákan náà ẹ̀yin fẹ́ kọjá pé ìdá kan nínú dúkìá yín kí wọ́n mú kí wọ́n fi ṣe dáadáa lẹ́yìn ìgbà tẹ́ bá kú ẹ̀kọ́ lẹ̀ torí ọlọ́run fi ìdá kan nínú mẹ́ta dúkìá wa ṣe sàrà fún wa pa á lè lò lẹ́yìn ikú wa ètò túmọ̀ sí pé tó o bá fẹ́ lo gbogbo ìdá kan nínú mẹ́ta ìdá méjì nínú mẹ́ta ni ó kù táwọn tó jogún rẹ̀ ó mú ọ gbọ́dọ̀ mú jùdá kanu mẹ́ta lọ fún asọtẹ́lẹ̀ tọfẹ sùn eléyìí túmọ̀ sí pé ẹ má jà sí ahun sórí ara wa èmi ṣiṣẹ́ mo ṣe wàhálà mo fi rówó ọlọ́run ṣàánú mi ó fún mi ó yẹ kémi náà wá ọ̀nà tó wó yìí ó fi wá wúlò fún mi tí ń fi ra àlùjẹ náà torí ẹ̀ tó bá kọ àkọọ́lẹ̀ pétọ̀ ìdá mẹ́ta dúkìá mi ò ẹ̀yin ọmọ so àtẹ̀yìn tí ẹ̀sẹ̀ kú lẹ́yìn mi ẹ̀bẹ̀rù ọlọ́run ìdá mẹ́ta yìí báyìí mọ̀ ń fẹ́ kó jẹ́ pé ẹ̀ ń ṣiṣẹ́ tọ́ bí ó ṣe máa lọ síwájú tí ìfàsẹ́yìn ò ní bà so ìdákanu mẹ́ta yẹn ẹ máa wá jẹ́kọ́jẹ́ àsọtẹ́lẹ̀ mi ni pé kó di wọ́ọ̀k so kẹ́ ẹ máa fi kọ́ mọ́ṣáláṣí ká kẹ́ ẹ máa fi gbẹ́ kànga ká kẹ́ ẹ máa fi ran àwọn ọmọdé bá ń pẹ́pẹ́ sí Islam lọ́wọ́ ẹ má fún wọn lówó àmì ìjọba fẹ́ ra tíra ẹ máa rà fún. lápèjù rẹ̀ tí wọ́n máa wá tọ́jú owó títí láéláé àwọn máa kú àwọn arọ́mọdọ́mọ gbé arọ́mọdọ́mọ arọ́mọdọ́mọ arọ́mọdọ́mọ àwọn náà gbé títí láéláé owó yẹn ọ̀tá so irú eléyìí ẹ dákun títí láéláé wàá máa gba aládàá rẹ̀ nítorí pé owó rẹ̀ náà ní sísè lọ yọ̀bọ̀ sínú sadaqatun jariyah gbogbo orú eléyìí téèyàn bá ti kùnà láti ṣe tó ń sọ pé ọ̀la ni màá ti ẹ̀kọ́ kí ni mo ti ń gbọ́ tipẹ́ ọ̀la ní kọ́ lọ́ba kú lọ́la kí o tó kọ́ o sì ra rẹ jiná nù kọ́ wá fọ́kùtù eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi dáadáa wa ká máa dọ́là fún nítorí pé tá a bá lọ tán <laughs> gbogbo àwọn tẹ lẹ́fìí lẹ́yìn wàdùwàdù làwọn máa ṣe lórí tẹ bá fi sílẹ̀ báwọn ṣe jẹ́ pé kálukú gba tiẹ̀ kálukú gba tiẹ̀ ni sẹ́ni kí wọ́n sọ pé àdáàdì tó tiẹ̀ kú tó fi gbogbo kínní lẹ̀ kí ni ẹ tiẹ̀ rí ṣe fún wọn pé ọlọ́run mọ̀ forí jìn àwọn wàhálà táwọn ń bá kámà ti pọ̀ ń gbọ́kàn mọ wàhálà àpájà ń bẹ wàhálà tó tiẹ̀ bá mi mò ń sì lọ ságége àbí òye ẹlòmíín lọ gbé láti dọ̀pọ̀ ẹ̀mú ò ń lọ sí kóòdù ọ̀rọ̀ bàbá ọlọ́run forí jìn wọ́n ni <laughs> ìyẹn ni pé kí la lè ṣe tí ó ṣe bàbá láǹfààní àgbépa lè ṣẹgbẹ̀rẹ̀ ọlọ́run sì ti fi ọ̀rọ̀ kan tó ní agbára sí i faman baddalahu ba'da ma sami'ahu fa innama ithmuhu 'ala alladhina yubaddiluna ẹnikẹ́ni tó bá yí àsọtẹ́lẹ̀ òkú padà lẹ́yìn ìgbà tó ti gbọ́ òní òfò rírú ẹsẹ̀ rẹ̀ ṣèwọ náà wàá fi sí yóò bá lẹ́bùn pé àsọtẹ́lẹ̀ tá sọ yìí tá a ní kẹ́ ẹ máa ṣe ń pa dúkìá wa ẹnikẹ́ni tó bá fi lè gbìyànjú láti fẹ́ rí kọ́bọ̀ kan nínú owó yìí lọ síbòmí yàtọ̀ síbi tá a wí àní dáńpàdé pẹ̀lú rẹ̀ wájú ọlọ́run dé pé pé wọ́n mọ bẹ́ẹ̀ so yóò bá lẹ́bù so yóò wé tètè gbọ́rọ̀ àmọ́ kálukú bá ní bàbá mà ní àní dáńpàdé yẹn ni pé tí fojú ẹ̀rí wájú ọlọ́run ah la ilaha illallah ẹ̀rí pé kálukú ọmọ abẹ́rù pé ah sí kọ́bọ̀ sáńtà sínú owó tí nínú owó yìí o torí bàbá ti sọ ọ́ bàbá ti sọ ọ́ títí táàbí rọ́ọ̀mù kẹ́tọ́ fẹ́ ya kàdá tí bàbá bá sọ òun nídìí owó tòun òun nídìí owó tó ẹ̀yin yòókù lẹ́wàá yàrí pé ó tó bẹ́ẹ̀ a ajogun two over three bàbá wa ní one over three káfí sàánú òun tóun lówó òun àwa tún nílé pé ìjọba tó gbà lájọ fún un náà ló lè sèbù wákùfù ní yorùbá ní yorùbá community tó àmẹ́yìn ẹ̀ gbìyànjú lójú ayé kódà ẹlòmíì níta máa ń ṣe ni pé tó bá ti mọ̀ fáwọn ọmọ ìyá road látara àtẹ̀sí tó ti rí láti ojú ayé rẹ̀ yọkàn wá islamic center kan ni lẹ́ni tó ń bá kú wọ́n gbé ìdá kan nu mẹ́ta dúkìá kan lọ gbé fún Islamic Center gbogbo tó bá mọ̀ pé àwọn òfìsè fún Islam kan lọ síwájú fún òfìsè táwọn náà bá wà láàánú wọn ò ní náwó lẹ́ẹ̀kan náà wọ́n fi ṣe ní tí wọ́n máa tún bí owó ni owó tí máa ń bí wọn kàn máa fi ṣiṣẹ́ àti tí wọ́n fi ṣe àti tí ń bí òní ọmọ gbaládé èyí tó túmọ̀ sí pé àwọn oníjọba máa mójútó Islamic Center náà wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tójú kòkòrò ọmọ dàlámù wọ́n gbọ́dọ̀ jólè lédè kúkúrú wọn gbọ́dọ̀ jólè àjẹpẹ́yìn fẹ́ máa jáde ẹ fẹ́ máa mu mílíkì àtẹ̀yìn ẹ nílé mójútó sẹ́ islam ọ̀la yìí nísìnyí ẹnìkan lọ gbé two million wọn ní kẹ́kọ́ kíláàsì ẹ̀yìn fi wọ́n gbé two million ní ìjòlá ẹ rírí ẹ kàn lọ ra alẹ́ kan ẹ máa ń sìn dìvẹ́lọ́pù ẹ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ wẹ́rẹ́ dè wẹ́rẹ́ pé five hundred àbí òye one point five akọ gbogbo wa mo rò pé rí bẹ́ẹ̀ ètò túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ lọ dáràn ara sábàbí tí islam fi ní lọ wájú nù tó bá ti jẹ́ kólójú kòkòrò lè ní bá mójútó iṣẹ́ islam gbogbo tọrọkọbọ tó bá bọ́ sí lọ́wọ́ ara rẹ̀ náà máa lẹsẹ àwọn òkú bẹ̀rù gbólọrọ àwọn padà já síwájú ọlọ́njọ́ gbẹndàlùkìyàmù ọ̀fẹ́ kàn wọ́n torí rẹ̀ alwasiyya ọ̀kan nínú nǹkan tẹ́sí islam tó mú wá ni islam sì fún ní àyè tó ga nínú ọ̀rọ̀ pínpín ogún ẹ̀rí tí allah rabbul alamin ti sọ pé min ba'di wasiyyatin yusi biha aw dayn ìyẹn tó bá pọ̀ ọmọ ló kú tó fún àwọn bàbá rẹ̀ lẹ̀ láyé ẹ gbọ́dọ̀ pín dúkìá yẹn àti lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè rẹ̀ tẹ́ mú wọ̀sùn yà rẹ̀ sẹ́yìn ọlọ́run bá tún sọ nípa àwọn ìyàwó tó bá pààna ọkùnrin náà fọkọ lẹ̀ ọlọ́run sọ pé gbogbo ń ta alẹ́ gbà yìí ẹ̀ nígbà lẹ́ẹ̀kan náà àfi mẹ̀mbáàdì wọ̀sọ̀ ìyẹ́sìn yóò sí ìnàbí ha ọ̀dẹ́yìn lẹ́yìn gbèsè àwọn ìyàwó yìí tẹ́ bá san lẹ́yìn tẹ́ sì mú wọ̀sọ̀ ìyá àwọn tẹ̀ nítorí wọ́n pé wọ̀sọ̀ ìyá ẹ̀ mú kóònù dúkìá ọlọ́run tún sọ nípa àwọn ọkọ wọn bá pààna wọn kú fi ìyàwó lẹ̀ ọlọ́run bá ní mẹ̀mbáàdì wọ̀sọ̀ توصون بها أو دين ọlọ́run tún sọ nípa tó máa pé ẹnìkan kú ọfọmọ ìyá rẹ̀ kò fi bàbá sáyé kò fọmọ gbogbo ń ta lẹ́gbà yìí láàrin ìdákanu mẹ́fà fẹ́yàn kan ìdákanu mẹ́ta fẹ́yìn tẹ́ bá pọ̀ ọlọ́run tún ní lẹ́yìn tẹ́ bá san gbèsè wọn tán tẹ̀sí mú wọn tẹ̀ lídà ọ̀rọ̀ wọ̀síyà kìí tí a lè fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú ẹni tí ó kọ́ kó tètè kọ́ ẹ má bá kò jẹ́ tọ́lọ́wọ́n bá ti kò sẹ́ni tí ó pọ̀ pa kò ní kú rẹ ó kọ́ ọ mẹ́sì kù ó sì lè má ṣe ìjọ mẹ́ẹ̀ẹ́dógún sígbà tó kọ́ tó fi kú torí ká àkọọ́lẹ̀ náà gbogbo nǹkan báyìí sátìrì pọ̀ kọ́ ẹ̀yin ó rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń kú nísìnyìí abala abẹ yẹn nínú nǹkan tí sẹ̀ríyà tó mú wá ó ṣókùnkùn sọ̀pọ̀lọpọ̀ ààyè sábà gbọ́ wípé nìkan kú à ń fẹ́ kẹ́ ẹ bá wa kún wọn àsọtẹ́lẹ̀ wọn sì ní àti ìrírí láwùjọ wàyà àti ìrírí nítorí pé àwọn èèyàn tẹ́lẹ̀ náà wọn kẹsìn kún ikú náà nìkan dá kálukú wọn lágara nítorí bí táńtì ń sọ̀rọ̀ ọlọ́run àní lọ́bẹ̀ bí táńtì ń kọ́ wọn kílẹ̀sì islam mú wa kọjá lọ́dọ̀ wọn àmọ́ tó bá yẹ kí wọ́n náà fẹ́ ṣe sẹ́mínà nípa ọ̀nà kan láti máa sogún lógójì tí gbogbo èèyàn ó ti dolówó àbà owó wọn ò tún fi wọlé àmọ́ báwo lẹsìn sáyé yín báwo lọrùn yín ò ṣe ní dìdàkudà máa yín lọ́wọ́ àwọn èèyàn dààmú fún láwùjọ yorùbá ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n ń sira wọn sí yéésì kí wọ́n ń sira wọn lásán wọ́n ń sira wọn sí àní ìṣẹ̀lẹ̀ tó lówó gidigidi wà náà tó kú ká pé lápèjú o fi three hundred million sílẹ̀. Si ọlọ́run sì fún ọ láǹfààní tólò ìdá kan nu mẹ́ta three hundred million divided by three one hundred million ọlọ́run fún ọ láǹfààní kó o lè máa lò láéláé kòtìkòtìkù ẹ dákun rere wo ló nífẹ̀ẹ́ fi rà fúnra rẹ tán pàápàá jùlọ tó o bá kú lórí Islam àti sunna ẹ wá dúró rere rere rere tí wọ́n fowó yẹn ṣe ẹwà dúró àǹfààní tí ó bì ẹwà dúró ládá tí ó máa gbà láéláé. nígbà tó bá ti jẹ́ kórí dúdú àwọn àfóòfò àfa àdánù àwọn olódo àwọn ní kó yín ká àwọn tí ọ̀dá nǹkankan mà àwọn títí wọ́n ti ta títí wọ́n ti fọ́ tó ti bàjẹ́ àwọn lẹ́yìn náà ń tẹ̀lé ábà kí ni tẹ̀ ń tún fẹ́ kó wọn kọ yín. ṣèbí bí tìyín ṣe dàrú náà tọ́ọ̀bà tiẹ̀ ṣe wọ̀ sí yà yóò ní kẹ́ ẹ̀ pàkọ́ lẹ̀ pé fún un lówó ọ̀rẹ́ tá ṣe yí pọ̀. so ní tó ń lè sọnù ìdí nu jáde pé ọ̀pọ̀lọpọ̀ ló kàn kú ó kàn waste life because kò benefit anything nínú owó rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ nínú àdìsá nàbì ó ní Ọlọ́run ti fi ìdá kan nínú mẹ́ta dúkìá yín ṣe sàrà fún yín pẹ́ lè lò lẹ́yìn ikú yín ha àdìsí ńlá ni ẹ máa lò lẹ́yìn ikú yín torí pé ńgbà wà láyé. gbogbo èèyàn lọ́rọ̀ ń bá wù ẹ̀rí pé owó yín máa ju lọ ta ni olówó nù wá ní gbogbo èèyàn ló lówó náà àmọ́ ta ló lè nà àbí kálukọ́ máa ronú nígbà wọn sọ pé àárẹ̀ kò sí jẹ́ ẹni mọ́tíláṣí náà pé bẹ́ẹ̀ kálukọ́ ti máa wò pé jẹ́ ẹni bó wọn ṣe ń rà tẹ́lẹ̀ mo rò pé yé ok àní tòní tòní làwa ń sọ wọ́n dá sí ẹ òun wò pé kò sí nídìí wọ́n tún tẹ̀ máa sọ fún ọ̀ra epo síjà ní mọ́tíláṣí because wọ́n ti lò ó ti pẹ́ náà ok yẹn ni pẹ́ni tí ń rà kọ́ tẹ̀síwájú láti máa rà á nítorí pé àti mówó ẹ̀dá kùntùrọ̀ lọ gbogbo èèyàn ló lówó ok ìwọ bẹ́ẹ̀ pé látàrí kọ́ ọ̀fẹ́ kó wọ́ tán èèlé jẹ́ ń tọ́ da sílẹ̀ tí wọn náà lọ́wọ́ ronú pé ẹ bá wálẹ̀ ládùúgbò àpọ̀ mọ́sálásí mọ́sálásí bá wọ́n wà nípa àlùbáṣí náà dákun ibì kan wà tá àti ní mọ́sálásí ẹ wà mọ̀ wọ àwọn tó wà náà pé kó lówó lẹ́yìn náà ẹ̀yin náà lè kọ̀ ọ́n aròkó nígbà tó pé iṣẹ́ ti yín ni iṣẹ́ ti wá ní kọ́ká bárù yín sọ̀rọ̀ kẹ́ kówó jáde bọ́bá jẹ́bẹ̀ já lọ ọ̀rẹ́ mi wọ́n tú lẹ́nu. ok torí pé kálukú ìfẹ́ náwó ńgbà tó wà láyé ọ̀pọ̀lọpọ̀ olówó ńlá ni wọ́n láyé olówó ńlá ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́rì tí wọ́n máa ṣe bí olóṣù níjọ́ tó bá kú láṣìírí jù ok ìgbà tí wò lè náwó nígbà tó wà láyé tó bá sì kọ àkọọ́lẹ̀ tó mọ̀ pé wọ́n ti lọ ọdún kí ló ń bẹ̀rù tó tó bá kọ àkọọ́lẹ̀ pé ìdákanu mẹ́ta dúkìá mi o ẹ̀yin ọmọ o ẹ fi ṣe báyìí ẹ fi ṣe báyìí ẹ fi ṣe báyìí kọ́dà kó ṣe pé wọ́n na yọ̀ọ̀tà ẹ fi kọ́ mọ́sálásí sí gbogbo ibi tí wọ́n bá ti bùkátà ẹ bá ń fẹ́ kankan ẹ ọmọ orúkọ lọ́wọ́ kó tẹ̀ sábẹ̀ kẹ́mọ̀kọ́ tún gba aládàá rẹ̀ náà láìláì sàmọ́ gbà tó wá pé lódò lọ́n bá rìn àwọn àfa babaláwo àwọn òkúkú máa kankan pa ẹ̀sìn Islam tẹ́lẹ̀ náà wọ́n ká sí ọlọ́nà dànù sọ nítorí ẹ̀ irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ bí tí wọ́n ti ta ni tiẹ̀ náà bàjẹ́ torí ẹ̀ wọ́n sọ yá ọ̀ pàtàkì ká mà nípa rẹ̀ kásì jẹni tó ṣe pé àwọn náà ń lò nínú ìgbésí ayé wa tó wá gbọ́ àwọn mùsùlùmí wọ́n bá mọ Islam dáadáa ni iṣẹ́ Islam yóò lọ wájú gan láwùjọ wa yóò lọ wájú gan olówó ọ̀sẹ̀sẹ̀ nídìí pé ńgbà tí mo máa fẹ́ kí n ṣe wọ̀ sí àpé kówó mi ó di wákùfù rárá kó tó kú yóò ti ṣe wákùfù gan kalẹ̀ pé wákùfù ni lápèjú ẹ kí lẹ nídìí ní mọ́tíláṣí ń bí nǹkan báyìí báyìí báyìí five million ní ẹ lọ fi ṣe wákùfù lè là á. ìgbà táwọn èèyàn gbọ́ ìsìláàmù yìí náà ló fi ká máa gbígbá kóló kánú gbogbo mọ́sálásí ìfìsàbílùlà ìfìsàbílùlà àdúgbò fọlọ́n kò wọ́n ìṣẹ̀bẹ̀ ńlẹ̀ yìí. kí la fẹ́ ti gbogbo rán kò sí nǹkan tá a fẹ́ tù sí. sòtú bá yẹ kó àwọn olówó wọn bá mọ rírì nǹkan pè ní wọ́pù. èèyàn lè wá sírú aladina center yìí ní ìsinyìí báyìí kó wò pé ọ̀dà ńbọ̀lá lè sọ di shops òun kọ gun alimadina center waqfun lillah alimadina wa máa fi háyà fáwọn tí ò ní ṣiṣẹ́ ọ̀daràn ń bẹ tí ò ní sentọ takutọ lọ ń bẹ gbogbo tó máa ń pa ń bẹ ni wọ́n fi máa rọọnù mọ́sálásí ni wọ́n fi máa tún tó bá bàjẹ́ sí ni wọ́n fi máa ṣe kínní kò tí sẹbílì láàkì kí ni jẹbẹ mọ́sálásí kan jẹ́ masjidu bilal ní madina ṣé máa ti jáde mọ́sálásí anabi sallallahu alaihi wasallam agbọn ọ̀kan níbi tí wọ́n ti ń ta bẹ́bí nù rẹ̀gẹ̀dẹ̀ tẹ́lẹ̀ nítorí pé wọ́n wó gbogbo ẹ̀ dànù ibẹ̀ ni mọ́sídìí Bilal wà tẹ́lẹ̀ wọ́n ti kọ́ mọ́sídìí Bilal yẹn wọ́n kọ́ ní àgbéká lórí ọjà tí wọ́n kọ́ sísàlẹ̀ gbogbo sàlẹ̀ rẹ̀ ọjà ńlá ni òkè wa ni mọ́sídìí Bilal ṣé wàá rí gbogbo ọjà wọn mẹsídìí Bilal lónìí so owó tí gbogbo owó tí ọjà ń bá pa mẹsídìí Bilal lónìí ẹ dákun títẹ̀ bíbí láì kí n lọ bẹ́ẹ̀ sí àbí ẹ̀sìn lọ gbowó lọ́dọ̀ mọ́sálásí ẹ̀sìn lọ gbowó lọ́dọ̀ mọ́sálásí torí ẹ lèmọ́mù wọ́n fún lówó ẹni tí ń pe sọ́láàtì wọ́n fún lówó ẹ̀ wọ́n ọ̀dọ́dún wọn mọ̀ pààrọ̀ gbogbo àwọn rọ́ọ̀gì mọ́sálásí wọ́n fẹ́ extend wọ́n fẹ́ expand mọ́ṣáláṣí nobody pẹ́pẹ́ kọ́bọ̀ kínní kọ́bọ̀ kínní wọ́n fẹ́ fi ṣe. ṣùgbọ́n àwa ti mọ́ wa la ẹnìkan ní tonti bá ṣe ń ṣe náà ẹnìkan kọ́ á ní ẹ̀dá kù òun ní treasurer mọ́ṣáláṣí àná so látàrí owó tá à ń fi sínú gba polówó sẹ́wọ̀n kí wọ́n máa kọ́ ń bomi kó owó tá a pa lónìí owó tá a pa lóṣù yìí owó tá a pa lọ́sẹ̀ ìyá alágbádá mọ́ wá bàbá alágbádá mọ́ wá owó táwọn èèyàn máa mà lọ sọ sínú báńkì mọ́ṣáláṣí tí wọ́n ò retí ká gbégbá polówó tí wọ́n fẹ́ kárẹ́ kárẹ́ kọ́ọ̀dù kárẹ́ títí ọkọ̀ àwọn. ọwọ́ àlọ́ ló máa ń ṣe treasurer òun afẹ́fẹ́ yàwó so mọ́ṣáláṣí mọ́sálásí wọ́n sì ní ìrànlọ́wọ́ tí wọ́n máa ń ṣe fẹ́nìkan ní ọdún bá ti jẹ́ kọ́mítì àkókò máa fi tí kọ́mítì náà ti wá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ kọ́mítì tí wọ́n máa kọ́mítì rọ́ tí wọ́n máa da mọ́sálásí rú wọ́n á máa lówó tí wọ́n máa ń fáwọn kọ́mítì yẹn which is fifty thousand fẹ́ràn kó tá ń pa náà pọ̀ torí fifty gbà wà sábà wọ́n á ní ìgbà tí àwọn bàbá bàbá yẹn wá ń sọ pé òun náà kó wọn apply tí wọ́n fi fún un ní owó yẹn máa sọ pé ah owó kí lẹ́sìn pé olówó mọ́sálásí wọ́n sì máa mú olówó mọ́sálásí wọ́n fún ọmọ kó wọ ọlọ́run lọ́dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kankan tó ń lò náà òun ní wá ìníìdì òun ní kí fífìtì yẹn kí ló máa ṣe fún ọ̀nà bùkátà tó ní ah, yóò gbé inú ẹ̀ ní mo ní tó bá tiẹ̀ gbé gbogbo ẹ̀ tán kọ́ sọ̀rọ̀ kó owó yẹn kì í sowó tọ́ lẹ́tọ̀ọ́ sí owó mọ́sálásí ìtumọ̀ rẹ̀ ní kí mọ́sálásí lónìí kọ́pọ̀ ọ̀nù rẹ̀ gbọ́dọ̀ jáde ká ń ná síta mọ́sálásí ẹ̀yà àfitì nǹkan náà bá ní í ṣe pẹ̀lú ìlọsíwájú mọ́sálásí ìtumọ̀ rẹ̀ ní pé bóyá fẹ́ pààrọ̀ gílóòbù mọ́sálásí bóyá fẹ́ pààrọ̀ fáànù mọ́sálásí bóyá gíláàsì kan fọ́nù gíláàsì mọ́sálásí mọ́sálásí ò ní bọ́gláàrì ẹ̀fẹ́ ti bọ́gláàrì amplifier mọ́sálásí ọ̀dà afẹ́ràn míì èyí tí ọ̀dà nǹkan àgbọ̀dọ̀ gbé jáde ká bún yẹn tó rẹ́rù mọ́tíláṣí wákùfù wọ́n gbé lọ́ọ̀bì kan. Ah, ṣé wọn a ò lẹ́tọ̀ tó wọ́n yẹn jọ? so torí di eléyìí ṣètì káwọn náà ká kọ́ ìfúnà ká gbọ́ yé káwọn náà máa lò ó ẹni tó lówó gan yóò rí i pé ah, àánú ńlá lọ́lọ́run ṣe fóun tó ń lówó pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn torí yóò jẹ kówó yẹn wúlò ju bó ṣe lérò lọ kò ní jẹ́ káǹfààní rẹ̀ ọkàn má lórí ọjẹ́ ohun ogun mọ́tò ẹ̀rọ lásán fẹ́yàwó ogbélé and then what gbọ́dọ̀ ló ń gbé gbogbo ẹ lọ́jọ́ bá kú èyí tí ó ṣẹ́kù fún ọ lẹ́yìn ikú rẹ̀ ńkọ́ ọ̀ máa ń pa rẹ̀ torí rẹ̀ fi nǹkan síra yín ẹ̀yin olówó tẹ̀ gbọ́ ẹ̀sìn òdodo ẹ̀yin tẹ̀ tẹ̀lé súnà ẹ̀ fi nǹkan síra yín wàláhì kí á lè fẹ́ sọ pé ẹ jẹ lérè nínú owó rọ̀hún ẹ̀jẹ̀ kankan lérè ń bẹ̀ torí pé àwọn afọ àrọ́ tẹ̀ ń tẹ̀lé bó ṣe sìn ín lọ́nà tó gbowó lọ ilé àwọn wa àwọn fọ́ wá náà. eléyìí túmọ̀ sí pé lẹ́yìn náà àwọn tí ń ṣe súnà sáwọn máa ń gbowó lọ́wọ́ èèyàn mọ̀ ń béèrè sítẹ́yìn bá ń bolówó kan tó ní ìsìn ẹ̀ máa bá a ṣe kẹ́ lè gbowó lọ́wọ́ rẹ̀ owó kíni fẹ́ẹ̀nì kan bẹ tó lè sọ yẹn lólówó ni yàtọ̀ sọ́lọ̀ nítorí àwọn bíi díà làwọn máa fẹ́ bó lówó ṣe nítorí kí nǹkan lè máa bá kó lè bá a máa yọ sí wọn lọ́wọ́ torí àwọn onísùnà tẹ̀ máa ń bá wọn ṣe àwọn máa gáìdì yẹn wọ́n máa kọ́ yín kí lẹ́sẹ̀ tẹ́ fi jèrè owó yín kí lẹ́sẹ̀ tí òfin ní parí táyé lásán tẹ́ fi rálẹ̀ jẹ́ náà wọ̀ onísùnà lọ́mọ bá ṣe tọ́jà pé ìwé ìsìn lọ́n tí ò ní gbé fúyẹ́ fún ọ á ah, bàbá ẹ̀ ṣe sọ sẹ́mi náà lọ ń bá sọ̀rọ̀ báwọn bẹ́ẹ̀ ni ẹ̀sìn lọ. sọ̀rọ̀ pé ọmọ wo pé a súnà yìí máa lè a ó lè ẹ̀fẹ́ wà lẹ́jọ́ náà kí ló lè mẹ́ wọ́n ní ká ẹ̀sìn láì ló lè. so amẹ́ni tó kó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ pé ah, hmm, ànábì náà máa ṣe bẹ́ẹ̀ ń gbà mí ànábì ànábì wo ni máa pa sùn láti nítorí tí wọ́n gbà lọ́wọ́ wọn wọn wà ní tòótọ́ ẹ wọ́n ní dòdò táwọn jẹ ló má wọn má lè sòdodo má omi ò tí ì rí dòdò ń gan jẹ ká lè rí dòdò jẹ ẹ mẹjẹ á sòdodo kọ́má dínà dòdò ká ọlọ àìdúnìyà wàhálà pọ̀ láyé yìí o torí ẹ àwọn ẹni tí ń ṣẹ̀sìn òdodo láyé kẹ́ ẹ máa bá ṣe ẹ̀yin gbọ́ gbádùn ọ̀wọ̀ yín inú yín dùn tó fi délẹ̀ lárúbáwá wàhálà ẹ̀ ra àwọn olówó nínú lárúbáwá yẹn yóò mọ sọ àwọn olùmọ̀ wa ní ọmọ kúta ló lè súnmọ́ nu wọn ó ní owó kọfí máa ń jó fowó rẹ̀ sí yóò máa wá sọ àwọn olùmọ̀ yẹn ẹni tó yẹ pé nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tí máa ń ṣe fáwọn èèyàn tí máa ń ṣe kí máa ń pàkíyèsí wọn ẹ̀yin ẹ̀ mọ́gbàgbé o àkìlá máa ń bẹ́ o a lè kú àtẹnitá wọn ẹ̀kílẹ̀ wá ṣe kalẹ̀ fọlọ́ irú wọn wọn máa lọ bá yẹsẹ wọn fẹ́ kọ́ mọ́sálásí torí bọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí tẹ̀ ń dẹ́rù bá mi wọn fẹ́ kọ́ mọ́sálásí yẹsẹ kí ni kẹ dáadáa mí ìjà tó rò pé yẹn lè àmọ́ àbá àti máa ń sọ pé kódà tó bá lọ Amẹ́ríkà kódà gan ní Europe kò burú bàbá Amẹ́ríkà ń Europe torí kò síbi tí ò ti sí gbogbo rọ wọn rọra pàtì torí àárọ̀ ẹ̀yin tọlọ́run bá bùkún ẹ̀rín mọ́ àwọn ẹni tí wọ́n mẹ́sìn láwùjọ tẹ́ ẹ bá wà àwọn tó sì mọ súnà nàbì Muhammad sallallahu alaihi wa sallam níbikíbi tẹ́ ń bá ń gbé àkọ́kọ́ bọlọ ń bá tiẹ̀ ti kọ́kọ́ ràn yín lọ tẹ́ kọ́ mọ́sálásí irú wọn ní kẹjẹ kọ máa ṣe imam ẹ sì pé kó fi tírà kan lélẹ̀ kọ máa kọ́ yín kọ máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn torí pé àǹfààní ti ń bẹ́ńbẹ̀ fún yín àti àwọn ọmọ àtìyàwó yín àti gbogbo ará àwùjọ tẹ́ bá wà ọ̀la ìkò ẹ̀yin wàá jẹ́ pé ẹ̀yin ní sábàbí tí dáadáa yẹn fi ń ṣẹlẹ̀ láadáa tí nínú òní kéré lọ́dọ̀ ọlọ́run sí tẹni tí máa ń kọ́ wọn dáadáa ẹ wá fi yé ẹni tí máa ń kọ́ yín lẹ́sìn yẹn kọ́ má fi kó gbáyọ̀ fún yín o kọ́ má parọ́ fún yín nítorí bá ń jẹ́sìn òdodo ni kọ́ máa sọ fún yín nítorí pé kẹ́ ẹ lè bá a máa ṣe sẹ́mi kọ́ lọ́n fẹ́ràn yín púpọ̀ ẹsẹ̀ mi títí dọjọ́ òní wọ́n fi ń pè yín lólówó ọ̀dájú pé kò kéré ẹ ti lo púpọ̀ nù gbèsè ayé ẹ rántí pé àwọn tí ò tó yín ti kú àwọn ẹni tí ò lówó tó yín ti lọ àwọn tó ní jù yín lọ wọ́n ti lọ àmọ́ tẹ́ bá rìn fún mẹ́ni tó mẹ́sìn dáadáa òhun nítorí pé wọ́n mọ̀ pé àṣegbọ́rẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ ni kó wọ́n ṣàlàyé òdodo fún yín kìí ṣe ń tọ́wà lọ́wọ́ ti yín lòun fojú sí rárárárárá sòṣùgbọ́n yóò wù bóun náà ṣe ń fẹ́ kọ́ dáa fún bóun ṣe ń fẹ́ kó wọ́n wà lìjánà kẹ́yìn náà wà lìjánà sọ èdè náà tó fi jẹ́ pé àwọn olùmọ̀ nípa súnà lọ́yẹ kẹ́ ẹ súnmọ́ àwọn lọ́yẹ kẹ́ ẹ bá tò nítorí pé àwọn ti mànà níwọ̀nba wọn ò sì ní ìfipò bọyọ̀ fún yín rárá eléyìí pàtàkì tọ́ wọn á bi anabi sallallahu alaihi wasallam wípé ǹjẹ́ táwọn bá wá ṣe sàrà fún ya wọn tó kú tí ọ̀sọ̀ àsọtẹ́lẹ̀ yìí ṣé yóò ṣèyá àwọn láǹfààní ànábì ní naam bẹ́ẹ̀ lẹ́yìn fi hàn pé súnà ànábì sallallahu alaihi wasallam ó tọ́ka sí pé ṣíṣe sàrà àfọkù àmà láǹfààní ṣíṣe sàrà àfọkù àmà láǹfààní wàlákin kìí ṣe sàrà àbídà sàrà àdádálẹ̀ eléyìí tó ṣe pé ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ bá gbọ́ irú àdéhìí wọ́n ní náà ló tún ṣe sàrà àfọkù. yàtọ̀ sáwọn alùsùnà ṣẹbi súnà náà lànàbì ń sàlàyé súnà náà lànàbì ń sàlàyé sallallahu alaihi wa alihi wa sallam tó la lè ṣe sàrà àfọkù àmọ́ bolótu wa ní kẹ́ sọ ti jọ kẹta ńbolótu ní kẹ́ fi síjọ kẹjọ ńbolótu ní kẹ́ fi sógójì ọjọ́ ńbolótu ní ọdọọdún ni ẹ máa ṣe tó àdáda lẹ gbọ́dọ̀ jìnnà sí man amila amalan laysa alayhi amruna ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kàtí èso alápá láṣẹ kó ṣe bẹ́ẹ̀ á dà padà fún un ànábìlẹ̀ lè ṣe sàrà àfọkù àmọ́ ibi tó ti wá ní kẹ́sẹ̀ sàrà àdáadáa lẹ̀ wàá dà tó bá jẹ́ pé tàdáadáa lẹ̀ lẹ́yìn ṣe wọ́n dà káyà yín padà fún yín ilé ìbá rí báwọn ẹni tó ṣe sàrà àfọkù ní tó bá wù ọ́ tó da ní ló fi ṣe sàrà lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun. ẹ lè rí dáadáa ẹ lè rí dáadáa sí dáadáa ò ní jẹ́ tiyín pọ́wọ́ ní òwe sẹ́yìn ẹ lè rí dáadáa gbà ṣáájú kó tó di pẹ́ ná nínú tẹ nífẹ̀ẹ́ sí yéésì ní tó kórìíra ní tó ti fẹ́ bàjẹ́ ní títí ń rùn owó tí wọn ná bí ẹni tí ń fi kókó ṣe sàrà fún yàn ni ìwà ń fọwọ́ sí gbé fún yàn bàbá ṣé ẹ̀yin náà sì lè mu kókó yìí ó ní rárá à ń fi ṣe sàrà ni rárá àmọ́ à ń fi ṣe sàrà ni ọlọ́ọ̀ni látàná lọ́lọ́fẹ́rọ̀ àtà tòǹfìkò mímà tòṣìbò ntẹ́yìn náà nífẹ̀ẹ́ sí ó dìgbà tẹ́ bá tó lè nánú rẹ̀ lẹ́tọ̀ọ́ rí dáadáa. tọ nítorí ti eléyìí báyìí yóò jẹ pé gbogbo tó nítọ́ dá wa yut'imuna ala hubbihi wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhi llah wọ́n ní Ọlọ́run ni wọ́n máa fún àwọn aláìní lóúnjẹ wọ́n máa ń fún àwọn ọmọ òrukàn lóúnjẹ wọ́n máa ń fún àwọn ẹrúgun lóúnjẹ tó jẹ́ pé àwọn náà nífẹ̀ẹ́ sí nígbà tí oúnjẹ yẹn tó gbóná fẹlifẹli tó ń ta sánsán sí kálukú nímú tí kálukú ti ń ṣe ńbárí ńbájẹ ìgbà náà ni wọ́n ní kálukú ọmọ abọ wa ètèké lẹ́yìn ìgbà tẹ́ ti fọwọ́ gún tó ti di kélekèle tó ti di yọbọyọbọ náà sọ pé tọ bàbá rẹ ní tó jẹun ọkàn bẹ́ẹ̀ náà bọ̀ ń tà jẹkù ṣé ìwọ náà jẹkù lọ ìwọ tó fẹ́ gbàjẹkù fún ìyàjẹkù òwúwọ náà ó sì ti mà ó sì máa ń tó yónú ọmọ kó jẹ yẹn ọ̀pọ̀ ju tí wọn nìkan lè dá jẹ lọ ìgbà tó dá ọ dá sí méjì dá sí mẹ́ta dá sí mẹ́rin kò gbé fáwọn èèyàn gbà náà kọ wá wò bí wọn gbà bí wọn nígbà kódà tó fi dórí àwọn ajá tí àwọn kan ń lé wọn ajá gan mú oúnjẹ tó fresh wọn mú ìtọ́jà jẹkù tí ò bá jẹ pé bí bá kàrà ń gidá rẹ kò ní jàjẹkù gbà mí àmì ètò gbóná pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ah, àfa ti ń já sánsán ti ń ta sánsán yóò máa kó jẹ ni akramakumullah torí ẹ ànábì ò fi bí ká sọ fún wa pé ká ṣe sàrà àbí díà o kòsì síbi tá ànábì ti sọ pé ẹ mọ́tà ni ẹ máa fi ṣe sàrà àfófó o kòsì síbi tó ti sọ pé ẹ mọ́tà ṣe sàrà àfófó o mo rò pé gẹ́ẹ̀tì nǹkan méjì o kò sọ pé tí ẹ bá ti sàárà àkókò mọ́tà ni ẹ lọ dín kò sì síbi tó ti sọ pé ẹ má fi mọ́tà ti sàárà àkókò kò síbi tó lọ́n ti sọ pé àmàlà ìníkẹ́ ẹ má fi ti sàárà àkókò àtọ́bẹ̀ ẹgbẹ̀gìrì kò sì síbi tó ti sọ pé ẹ má fa àmàlà àtọ́bẹ̀ ẹgbẹ̀gìrì ti sàárà àkókò kò síbi tó lọ́n ti sọ pé ẹ má pa màálù fi ti sàárà àkókò kò sì síbi tó ti sọ pé ẹ má pa màálù fi ti sàárà àkókò òkú. ọ̀nà àbáyọ wa dà ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ tí ẹ mọ lórí pé bọ́ bá jókòó ní másàlà àfi ṣe sàrà fáwọn àdádálẹ̀ nítorí pé ńgbà tó lọ́n sọ àwọn nǹkan tẹ́ lé ná kẹ́ẹ̀fì rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́ kò sẹ́ ma lórí nǹkan kan àwọn lè lẹ́yìn náà sàárà ni wọ́n béèrè nípa rẹ̀ kì í ṣẹ̀bùn wọ́n béèrè pé àfàyànfàrùhà àtàfọ́dàpọ̀ àǹhà ṣé ó ṣe láǹfààní tí mo bá ṣe sàárà fún kì í ṣe pé tí mo bá gùnyàn lẹ́bùn fún tí mo bá ṣe sàárà fún ọ̀rọ̀ tá à ń sọ nípa sàárà ó ní í ṣe pẹ̀lú fífún aláìní nìkan nítorí pé àìní ló mú ni gba sàárà. fún aláìní ní nǹkan ni wọ́n ń pè ń sàrà gbogbo ẹni tí wọ́n kọ́ lọ agbádá tó rẹ́pù mí five thousand wọ́n fi ṣiṣẹ́ sí láyà. ẹ wá lọ jókòó lórí àga pé àwa sàrà àjọ kẹta ni mo rò pé yìí náà fura mẹ sáwọn ti ń jẹ sàrà nù. ẹ wá ní wọn lọ gbá mọ́làwọ́ àtọ́bẹ̀ kọ́ máa ṣe kó báyìí sẹ́kẹ̀. ó túmọ̀ sí pé irọ́ burúkú lẹ̀ ń bàkà jẹ́ sàrà àárọ̀ wò ẹ sì máa bi táwọn aláìní wà ẹ máa bi táwọn alátalákà wà ẹni tó kí tó bá rí jẹ lónìí wàláì ó lè tún dọ̀là àwọn ẹlẹ́nà ṣe sàrà fún ṣẹ́fẹ́ yìí fẹ́ kọ́ lọ́wọ́ gbà ní ìtumọ̀ sàrà ni ó ní ṣé kí n ṣe tí mo bá ṣe sàrà fún yàmi ṣé yóò ṣe láǹfààní sọ eléyìí túmọ̀ sí pé ó lè róka náà kẹ́nìkan gbé ọbẹ̀ gbẹ̀gìrì sínú kúlà àmọ́jọ́tẹ bá ti sẹ́mọ lórí ọbẹ̀ gbẹ̀gìrì pé ẹ̀yin mu gbẹ̀gìrì rẹ̀ láyé mo rò fẹ́ gẹ̀ẹ́tẹ̀ ìgbà tó ń sọ pé àwọn mu gbẹ̀gìrì òkú eléyìí ti di àdádálẹ̀ ẹ lè sàmàlà kẹ́rù bẹ̀ fọ́ kẹ́rù bẹ̀ fọ́ sí kẹ́sọ bẹ̀ lọ́ọ̀bẹ̀ wédú sí kẹ́gbé lọ sádùúgbò táwọn mẹ̀kúnnù wà ẹni wọn tó kẹ́ máa fún wọn lámàlà kò sí nídìí kẹ́ máa kéde wípé à ń ṣe sàárà bàbá wa ni eléyìí náà ti ti di wàhálà ẹ̀yin ti máa ń ọlọ́run tẹ ṣe ń tẹ ṣe tẹ fẹ́ gba aládá lọ́dọ̀ rẹ̀ fún bàbá yín ó ti máa. nídìí náà bá gbé àmàlà kòkò bíi mẹ́ẹ̀ẹ́dógún lọ sáábù níbi tí àwọn ẹni tí wọn ò róúnjẹ jẹ wà sẹ́mi kọ́ ń sọ pé mẹ́ẹ̀ẹ́dógún kan kiri abẹ́ẹ̀kọ́ ni sòtẹ́ ti ṣe sàrà fún wọn eléyìí ni wọ́n ń pè ń sàrà àwọn lè pa màálù kí gbogbo aláìní ọwọ́ akọ́ máa pín fún wọn kí wọ́n lọ sí ìjẹ́ ńlẹ̀ wọn àbẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ tó àmọ́ ẹ̀ màálù òkúta yìí ń pa wàhálà dáadáa lẹ̀ yìí torí pé bàbá rẹ̀ kú kò lè pa màálù abẹ́ rí yorùbá lẹ́fù àjọyọ̀ ni ẹ̀ nígbà wọn kọjá gbọ́dọ̀ yín tẹ̀ ń pa màálù ọlọ́run pinrin kárí ẹ̀ bàbá tiẹ̀ náà yóò kú láìpẹ́ kí lọ́n fẹ́ kí wọ́n sọ náà nìsín nígbà tẹ́ dé màálù mọ́lẹ̀ tẹ́ fọ́ agbada kaná bóòlù ẹsẹ̀ kíra ń tẹ̀wọ̀n tó gbogbo ẹ̀ lámà kíra ẹ kú ìjókòó ẹ kú ìdúró ẹ káàbọ̀ ọ̀dà àbọ̀ tó àwọn arìtẹ̀ tó màálù bóòlù náwó o wọn ló ti dáná gbọ́ kárí o. tó eléyìí túmọ̀ sí wípé Islam kò dí wa lọ́nà láti ṣe sàrà àfọkù wa. ṣùgbọ́n kìí ṣe adada tẹ̀yìn baka ká kìí ṣe ká sọ òkú di ọ̀nà je àwọn náà ń pè ní bàbá jòkújòkú màmá jòkújòkú kódà ni wọ́n tún máa dùn kọjá kókù ló kú kìí ṣe ìyàwó wọn ń ṣe torí kókù á máa ìyàwó lọ láyé gbà kan ló kàn ìmáàmù ló máa bẹ lọ́nà kọ́nà dáhùn kú nítorí pé ń bí so wọn náà yà pé èsèyàn já nǹkan <laughs> subhanallahi alazim nítorí owó tá a pa lóde rọ eléyìí túmọ̀ sí pé wọ́n máa ṣe sàráàfó kò sí nídìí kan ọmọ palantia kan ọmọ lu agogo ẹnu pé mo ṣe sàráàfó dájú mi kódà mo ná tó yẹ báyìí irọ́ burú innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run yìí gba nǹkan téèyàn ṣe lẹ́sìn àfi lọ́wọ́ àwọn ẹni tí bá ń páyà Allah tílé ìbá yé wa kò nídìí pé kó wá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ipò ṣe sàárà bàbá rẹ̀ nítorí pé kárí mi bá tún ti wọnú ẹ̀sìn ní màá bàjẹ́ ní màá bàjẹ́ ok bíi ìgbà àti ìgbà wo lè ṣe sàárà yẹn fún àwọn bàbá wa màmá wa tán ti kú bí ìgbà wo àti ìgbà wo wọn ń bí yìí ni bí ìgbà wo àti ìgbà wo lálẹ́ sí anytime ọjọ́ mélòó lẹ́nìtime gbogbo gbogbo ọjọ́ tó bá ti wà á láti tí ọba wù wá àlè sí. torí ẹnì pé nìsín ìwọ nìsín ò ronú kó tẹ̀ ṣe sàrà fún bàbá rẹ̀ àbí màmá rẹ̀ ẹnì kankan wà ní ní ẹ̀dá kan ẹ̀ràn lọ́wọ́ so ìyá ẹ̀ pọ̀ àwọn ti jẹun fẹ́ràn tó tó dẹ̀ta tí bá sì wádìí tẹ̀rí kó dodo ní sọ ọba kọ ọba kù owó tó tápò tọwọ́ rẹ̀ mú jáde ó sì nítàn ó fi ṣe sàrà fún kọ́ máa jẹ́ sàrà fún bàbá rẹ̀ wọ́n máa jẹ́ sàrà fún yàrá sọ wọn pé ò ò palẹ̀ rẹ̀ mọ́ pé àbí òye wa tó dáadáa rẹ̀ sì lọ́ máa bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ so ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ever ready pé yàtọ̀ sí pé o lè o lè o lè fi nǹkan kan ṣe sàrà fún bàbá rẹ̀ ẹni tó bá bọ̀ náà tó ní kàn ràn lọ́wọ́ kó o ṣe kíní tó o sì lágbára láti ràn lọ́wọ́ jẹ́ kí bàbá rẹ ó máa nípinnu ru àwọn sàrà màmá rẹ tó ti kú kó máa nípinnu sàrà wípé wọ́n lọ́n owó tí mò ń fún lágbájá yìí mo fún ni kó máa jẹ́ sàrà fún mi bàbá mi àti ìyá mi tó ti kú so o ò lóògùn kankan bàbá rẹ sì ti jèrè nǹkan púpọ̀ màmá rẹ jèrè nǹkan púpọ̀ so kó máa wà lẹ́mìí wa bẹ́ẹ̀ gbogbo gbà so yẹn ni pé ó ní lẹ́mìí rẹ pé mo wà nípò ẹni tí tí mo bá ní màá ràn yàn lọ́wọ́ tó bá ti wá ràn yàn lọ́wọ́ yẹn má gbàgbé láti fi bàbá rẹ sínú rẹ tó bá ti kú má gbàgbé láti fi mọ́mì rẹ síbẹ̀ tó bá ti kú so wọ́n lọ́wọ́ nfowó yìí ṣe sàrà ọmọ lẹ́mìí rẹ mo fi ṣe sàrà fúnra mi àti bàbá àtìyá mi kó fi bá mi sàlékún kẹ wọn tó bá fẹ́ nù kẹ wọn wà kó bá mi gbé kó pátápátá tó bá fẹ́ nù yà ni wọn wà tó bá sì ní gbé kó pátápátá yà kó bá mi dínkù bébí pé á fẹ́ pé kò sí mbẹ so eléyìí gbogbo ìgbà tó máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà tó máa ń ṣe bẹ́ẹ̀ ọkàn níjọ máa bú tí òfin kankan ṣe sàrà fún bàbá rẹ̀ bákan náà nù sàrà náà ni pé kọ́kọ́ mọ́tíláṣí kò fi ṣe sàrà fún bàbá rẹ̀ yọ gbàládà rẹ̀ lódindi kọ́gbẹ́ kànga kò fi ṣe sàrà fún bàbá àbíyá rẹ̀ wọ́n gbàládà rẹ̀ lódindi pọ̀ gan ní ìsìmọ̀kọ́lé èmi ni màá àtọmọ mi á sì máa mú mi á àbí bọ́ọ̀ kàǹkà yìí mo fi ṣe sàrà fún bàbá àtìyá mi ẹ wo àwa láwọn máa mú àwọn ọmọ wa ní ọmọ mú títí láéláé tí máa ń bẹ́ẹ̀ mẹ́ta máa fi ń sàǹfààní ó ti ṣe sọ́dákọ̀ fún bàbá rẹ̀ pẹ̀lú kàǹkà bàbá rẹ̀ ọgbà aládàá rẹ̀ lódìndí wàhákàdà ìdí tá a sọ pé lódìndí ni pé kìí sàn àwọn fowó wọn sí tí ó fi jẹ sọ́dákọ̀ tó ń jàríyà lórí àkàràmọ̀kọ́mọ́lá ẹ̀jẹ̀ agbìyànjú ojoojúmọ́ làwọn á rí eléyìí fáwọn ẹrú ọlọ́run níbi tí wọ́n ti gbẹ́sìn ọlọ́run ọba yé tí bàbá wọn màmá wọn bá ti kú báyìí wọ́n máa lọ bá àwọn olùmọ̀ọ́ni ẹ dákun tó ọlọ́run kí ni mo lè ṣe tó lè ṣe bàbá yìí láǹfààní kí ni mo lè ṣe tó lè wúlò fún bàbá mi màmá mi táwọn olùmọ̀ bá ti sọ fún wọn ẹ̀rí tí wọ́n máa wá gbogbo ọ̀nà nílùú tí wọ́n á bí gbogbo ń tẹ́tù kalẹ̀ lówó tó lè dé sẹ́lù bòmí wà tó jẹ́ pé bí agbára mi ti máa róńdó yìí mo tún lè ráwọn dáadáa ìdí bẹ́ẹ̀ ni ó lè ṣe bẹ́ẹ̀ láfíríkà ó lè ṣe bẹ́ẹ̀ ní Asia ó lè ṣe bẹ́ẹ̀ ní Latin America tẹ̀bi ibi tó rí ń tàkà mi torí pé agbára mi ọ̀ka gbogbo ọ̀pọ̀lọpọ̀ amúsíláṣí wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn nǹkan kò tó ẹrú tó lè ra lẹ̀ tó kọ́ mọ́sálásí tí ń lò wọ́n. sòṣùgbọ́n tó bá ti rẹ́ni tó lámàánà owó yẹn tó kọ́ mọ́sálásí nílò mi yóò tún kọ́ ju mọ́sálásí. sòyè ti jẹ́ pé tán ọ̀dà ìwọ náà èmi ìfẹ́ kúkú láyé láì jẹ́ pé èmi náà kọ́ mọ́sálásí tèmi ni. tó ń lè ṣe lù mí àmọ́ owó yìí lè ṣe ń bò mí. sọ àwa náà fúnra ara wa ẹni tó lówó pọ̀ nù wa náà kí ló dé táà ní ronú ká ṣe dáadáa ikú mà ń bẹ ẹni tí ò tí kú ló máa ń ṣe ẹni tó bá ti kú ó ti di tanu kọ́lá ẹlẹ́dàá kó sànù wa ṣèlú dáwọ́ dò sí ni lónìí subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ta aláǹyà pé ọmọdé ta ọ̀hún ìlú kéèkì ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà kéèyàn bá ti sàrà ẹ̀mí ìdí àníyàn sani pé tí wọ́n yẹ pé ní ìyẹn ti fún ẹni lówó ti lọ wọ́n ti wà sani rẹ̀ yìí ti ti ẹsẹ̀ wà bí. kò ní sẹ́yìn torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé innamal a'malu binniyat gbogbo sí òní jẹ́ ní tó lálàáfíà pẹ̀lú àníyàn látara rẹ̀ làwọn olùmọ̀ ti mú yín pé àyà òun náà ni àkọ́kọ́ gbàtà fẹ́ ṣiṣẹ́ ìbẹ̀rẹ̀ ẹsẹ́ èèyàn máa ń dà nìyẹn wọ́n ti fún yàn ó ti lọ eléyìí wọ́n kọ́ ọ́lẹ̀ fún ọ pé wọ́n lọ ṣe sàrà mi kò síbò sílé kí ẹnìkan kan bọ́ pẹ̀lú rẹ má nígbà tó ti lọ gbàtà èèyàn máa múra alẹ̀ díjọ́ mi tírú rẹ bá tún ṣẹlẹ̀ èèyàn fi bàbá rẹ màmá rẹ tó bá ti kú èèyàn fi bọ̀ náà. oníbèrè bèrè pé kí ni nǹkan tí àwọn bá ṣe sí irun ọmọ tuntun táwọn bí táwọn fa orí ẹ. Ah, ẹ lọ rí mọ́lẹ̀ ni àti irun wa àti kánná wa tá a bá ti gé ìkánná àbá bá fárun kò tọmọ tuntun kò bá tàgbàlagbà á lọ rí mọ́lẹ̀ á sì rí mọ́lẹ̀ níbi tẹ́nìkan kan ò ti ní mọ̀ parí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ nítorí súnà nàbì sallallahu alaihi oníkàrí mọ́lẹ̀ so àwùjọ yín náà bá jẹ́ pé àwọn mọ̀lẹ́kà ní gbé bẹ́ẹ̀ lábọ̀sibọ́sí tó bá pé àwùjọ táwọn ọ̀daràn wà wọ́n ní kẹ́ ẹ̀ rí mọ́lẹ̀ yìí náà. wọ́n ní àrìn àjò làwọn lápẹ̀rẹ̀ àwọn. ẹ rí mọ́lẹ̀ ò túmọ̀ sí kẹ́ lọ flush ẹnu toilet mo fẹ́ gẹ̀tẹ̀ nítorí kẹ́hìn yín sọ pé ayé ti lajú ẹnìkan sọ pé gbogbo àdúgbò wa táwọn gbé gbogbo ẹnu wọn ti táì gbogbo ìrọ̀ ní Nàìjíríà yìí náà mo fẹ́ gẹ̀tẹ̀ tó tabanikadẹ wa bi tí a máa rí kíní tí a máa ẹ̀rín jìnnà náà ni ẹ̀rí ẹ bàbá táyì ti rìn jìnnà inṣàlá ẹ̀rí bi tẹ́pẹ́ wà wa ẹ̀rí ní àwọn tíráfù láti di kálò tó bàtà àwọn wá pé nìkan tí tó wọlé dírẹ́fà yẹn sọ pé àwọn ibi táwọn dúró sí ìyẹn ó dé ìlú mi ṣe pé inú mọ́tò táwọn wà yẹn wọ́n ti gbọ́n bàbá àwọn adé ìlú mi àwọn adé pé táwọn bá jíṣẹ́ ń wọlé bẹ̀ ni àwọn adé ìlú tọ́pù wà nínú mi mi ṣáà máa tún sọ láàrin. ẹ àkọ́kọ́ ni pé wọn ò tí ì ṣe sọ́láàtì ẹni tó ṣe sọ́láàtì ọ̀ràn yẹn nu mọ́tò ó ń gbára gbóná lọ́wọ́ mi kò tí ì ṣe sọ́láàtì torí pé àwọn àgbọ̀dọ̀ ṣe sọ́láàtì ọ̀ràn yẹn nu mọ́tò kò sẹ́ẹ̀lì kanu ṣẹ̀rí àtọ́tọ́ kàti pẹ̀lú síbẹ̀ ètò náà sọ ni pé fa in khiftum farijalan aw rukbana tẹ́rù bá ń bà yín tó gun ṣẹlẹ̀ ẹ lè ṣe sọ láti lẹ́ni tí ń rìn lọ ẹ sì lè ṣe sọ láti lẹ́ni tó wà lórí nǹkan àgùn nínú nǹkan àgùn tó gun bá ń ṣẹlẹ̀ ẹ lè ṣe sọ láti nu bàálù bàálù ogun ẹ lè ṣe sọ láti nu táǹkà ẹ lè ṣe sọ láti nu àtìlárí ẹ lè ṣe sọ láti ẹ nínú àwọn ẹlikọ́pítà àbí kó ti jẹ́ pé sáré lọ náà ni alhamdulilayi rabbil alamin arrahman arrahim ẹ bá àkọyìn sáré kí bílà ń gbà náà àmọ́ kò sógun kò sí kan àwọn á ń ṣe sọláàtì ọ̀ràn yẹn nu mọ́tò ọ̀dà ti pé ò tí ì ṣe sọláàtì sòtí dírẹ́bà bá sọ pé òun ní dúró yálà òun nídìí kò nídìí agbára yàn ká láti dá dúró ẹ ṣe sùúrù débi tẹ́ bá ti dúró àsìkò sọláàtì yẹn ọba àti lọ ìbẹ̀lẹ̀ ti ṣe sọláàtì yẹn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ náà wọ́n ní pé ọkùnrin tó propose obìnrin láti fẹ́ ọkùnrin náà ti wá lọ sí ilé bàbá obìnrin láti ọ̀gbìn ìgbà ṣùgbọ́n action kò tí wáyé torí bàbá òsì sọ pé àwọn ọkùnrin mọ́tàgbà wà láti yọnu sí kan fẹ́ra wọn látara eléyìí wọ́n ló yí padà jáde lẹ́yìn ìgbà yìí pé ṣé àwọn ló ṣe nìkà. ẹni tó dájú ni pé ọkùnrin yẹn ti dáràn obìnrin yẹn náà ti dáràn. tí wàá gbọ́dọ̀ máa gùn lérò káfí máa sẹ́lọ̀ ọkàn lọ sọ fún bàbá ọmọ pé ọfẹ́ fẹ́ ọmọ rẹ̀ ó sì lóun lọ́wọ́ sí pé kọ́ fẹ́ mọ lọwọ sí kọ́ fẹ́ kò túmọ̀ sí pé òun ti fi fún ọ níyàwó ìwọ náà ti sọ pé mo gbà á níyàwó kí náà lọ débi kí náà wá débi kó ń bọ́ sókò tó ń di ọmọ ọlọ́mọ sí ìwọ náà ń bọ́ sókò tó ń di ara rẹ̀ a'udhu billahi minash shaitani rajim.

tọ́lọ̀ ti sọ orú ìyá tí wọ́n fi jẹ yẹn anabi ti sọ nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu fẹ́nìkan tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti sọ ìyá tí wọ́n fi jẹ yẹn yìí tó bá jẹ ìyá rẹ̀ nílé ayé fahuwa kaffaratun lahu ó ti pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ fún àmọ́ tí ó jẹ nílé ayé fahuwa tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́ọ̀lù ọ̀rọ̀ ọ tó bá wò ó lè fìyà jọ ok ẹni tí ó wá ṣe zina bá wọn kí ni tó tún gbó láyà débi pé ọ̀dà ẹja so igi pápápá báyìí ẹja à ọ̀ gbádùn ọ̀la ẹni tó bá ti wá ṣe irú zina wọn nǹkan kan yẹ àtòbìnrin yẹn àfi kí wọn máa túbá lọ sọ́dọ̀ ọlọ ní túbá gidi kọ́dà àwọn olùmọ̀ Islam sọ pé tí wọ́n bá ń túbà tó ń túbà tó ń túbà obìnrin lóyún kò lóyún wọn mà túbà tó bá jẹ kó lóyún ọ̀rọ̀ à ń so igi aso igi òtí ẹ gbọ́dọ̀ wá nígbà tó bá di pé obìnrin bímọ wọn á ti túbà wá rí pé tútúbà wọn kì í ṣe tàwàdà kálukú wọn kábàámà ní gidi ìgbà náà ni àwọn olùmọ̀ ìsìláàmù tó bá lọ sí pé kàn fẹ́ra wọn. èyí kàn ṣe bí ẹ ṣe mú nǹkan láwàdà nke àgbòlá tó fẹ́ tì sí kódà nínú kọ́lùtsọ̀ burúkú kan tí mo tún gbọ́ lọ́dọ̀ àwọn Yorùbá yìí náà wọ́n ní tẹ́nìkan máa sọ pé òun róbìnrin òun fẹ́ fẹ́ àwọn òbí obìnrin náà sọ pé tọ́wá ti gbọ́ àmọ́ tó bá pọ̀ bá níyàwó fẹ́ di arọ́wọ̀ rẹ̀ lára rẹ̀ wàláhi mùsùlùmí yẹn ni kí tó bá pọ̀ bá níyàwó fẹ́ fi dá wa lójú pọ́pìn ni ọ́ tọmọbìnrin bá lóyún gbà náà la sọ̀rọ̀ fífẹ́ subhanallah alazim àwọn míì àwọn òbí wọn lọ́kùnrin òbí ọkùnrin ni wọ́n máa sọ pé tọ a lè fọwọ́ sí ó dìgbà tó bá fi hàn kọ́ ọmọbìnrin lòun lọ́dọ̀ ẹni tá a fẹ́ yọ máa sọdún gbọ́rọ̀ tí ò ní lóyún àwọn ọ̀fẹ́ ẹ dákun ẹ wọ experimental work látàrí à ń sẹ lọ́n sòzínà ìṣeré o. zina esere o zina esere o gbogbo olóríire máa jìnnà sí ni o àwọn ẹlòmíì ó ma kọlu ẹ tí pọ náà lọgbà o wàláhì láwùjọ yorùbá yìí gbogbo wọn náà zina wọn gbà o àwọn ọmọ tẹnìkan bá wà sọ fún wa pé ẹnikẹ́ni nínú yín bàbá ń bá kò gbọ́dọ̀ sí baba lẹ́nu kò máa lé ní. ní màmá wọn pé ta ló máa lè ẹni tó sọ̀rọ̀ nǹkan máa lè mo rò pé gẹ́tì táwa ni sọ máa lè lọ́yẹ fún un sọ pé ṣe pé ta ló máa lè ta ni wá sọ máa lè nù lé yín. A'udhu billahi minash shaitani rajim nílẹ̀kùn fún wa láyé ti bàjẹ́ débi pé gbogbo èèyàn zìnà zìnà zìnà zìnà yìí à ń sì ń sọ aburú tó wà ń bẹ̀ lójoojúmọ́ oníkálukú sì ń rò pa ni sẹ́wọ̀n arùpéré lọ́rọ̀ ọlọ́ọ̀nù ẹrùpéré lọ́rọ̀ ọlọ́ọ̀nù ẹnìkan sọ pé kíní yẹn ti pọ̀ jù tẹ́bá sì lẹ́ẹ̀ máa ṣàlàyé òfin ọlọ́run tó jẹ́ máa ọ̀pọ̀lọpọ̀ gan lè má ṣe islam à ṣe islam lọ́wọ́ á nídìí wa ni àwa la nídìí islam arapa nídìí ẹ̀ náà lẹ́fi rẹ́ni máa ṣàlàyé rẹ̀ fún ike má bàa ṣiṣẹ́ o ti wá ṣe zìnnárí má àforíjì bọ́yá tó bá dijọ́ gbé nígbà lókè àmọ́ ọ̀bọ̀ sábẹ́ àwọn tó lọ́wọ́ bá fẹ́ ṣàforíjì fún látàrí ọ̀pọ̀lọpọ̀ àforíjì rẹ̀ tó ń tọrọ nínú àdé nǹkan kan tó gbá yẹn lẹ́rù burúkú nípa ọ̀rọ̀ zina yìí wọ́n ní táwọn ọmọ náà bá wọná òórùn ò ní jẹ́ wọn gbádùn òórùn fòrò àwọn zina ẹ̀dá kùn torí tọ́lọ̀ iná gan fúnra ara rẹ̀ kò sẹ́mi òórùn òfò abẹ́ àwọn ń zìnà yòókù wá ní dípọ̀ màá náà gbádùn. torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ń sọ nínú àwọn èèyàn méje tọ́lọ́ kó sábẹ́ bòjú rẹ̀ lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ tí ó sì bòjú mi àfitàn lọ́ òun náà lẹni tó jẹ́ pé obìnrin tó rẹwà tó nípò pé kó wá bó ṣe zìnà tó wá sọ pé inni akhafullah èmi bẹ̀rù Allah. a eléyìí ń ga lọ́lọ́ gbàǹkó kọlọ ẹlẹdàá kó tún gbogbo wa sí bẹ́ẹ̀ ẹni tó ti ṣe zinari àforíjì náà máa tọrọ lójoojúmọ́ má rò pé ó ti tán o má rò pé ó ti tán wàá máa tọrọ àforíjì lójoojúmọ́ especially lórí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ o pé kọlọ ń foríjì ọ kọlọ ń foríjì ọ kọlọ ń foríjì ọ inshàlá tó bá dénjọ pé ndé ndé ṣe kò ń gẹ kọlọ ń foríjì ọ kọ má jìyà rẹ tó bá ti wọ Ọlọ́run pé wọn fi yà rẹ jẹ ọ. kò sẹ́ni tí máa dọ́lọ̀ lọ́wọ́ kọ́ pé à eléyìí àtàlélé tó eléyìí bẹ́ẹ̀ ló wọ́n ní pé ṣé àwọn lè ṣe àjù fún òbí àwọn méjèèjì tó ti kúlẹ̀ rárá o ájì ìwọ̀nù ara wọn ájì bàbá mi àti màmá mi lẹ́ẹ̀kan ó ti kọ́kọ́ ṣe tiẹ̀ náà ọ wàá lọ lọ́dún mi ọ lọ bá bàbá rẹ̀ ṣe tiẹ̀ ó tún lọ bó tilẹ̀ jẹ́ pé ìyá lọ́yẹ kó síwájú náà kó tó ṣe ti bàbá kẹ́ẹ́ bá ti ṣe rí nínú tíra yìí náà ta lẹni tó lẹ́tọ̀ọ́ sí kí n ṣe dáadáa sí jù nínú bàbá àti ìyá rẹ̀ wọ́n ní ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ lẹ́yìn náà ìyá rẹ̀ kó tó wá kan bàbá rẹ̀ lẹ́ẹ̀kẹrin rìwáyà kan tiẹ̀ sọ yálẹ̀ mẹ́rin kó tó kan bàbá náà. kábọ̀ ń bẹ̀rẹ̀ pé ṣé wọ́n máa san cps ṣe tàbí tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n díyà owó ẹ̀mí tí wọ́n á jẹ́ mùsùlùmí lọ́pa tí wọ́n á jẹ́ kèfèrí òun náà àmọ́kèso ni ọ̀sán àwọn fámìlì àwọn alábàtì àwọn àbátan tó ń dú àbọ̀sá kí ni àwọn mọ̀lẹ́bí ó ń tẹ̀ sọ. sọ èdè ọgbó kọtẹ kọkọ tí mo fẹ́ àwọn ọlọ́pàá gba àgbègbè ọjọ́ kejì wọn dé sọ àwọn mọ̀lẹ́bí wa dé láti Edo State wọn sọ èdè àwọn two fifty thousand ẹ̀yìn kò sí wàhálà tó bá ti sán tó bá ti sán káàkà fún díyà tó lẹ́yìn náà yóò sọ sùúyà mọ̀sùn méjì ní tẹ̀lé ń tẹ̀lé kàfàrà pípa tó pààyàn láti ìsìpààyàn bákan méjì nínú kọ́ bọ́kùn lọ́rùn ẹrú kò sẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò sọ sùúyà mọ̀sùn méjì gbapò ní tẹ̀lé ń tẹ̀lé but two fifty thousand yẹn nǹkan ni ó san àwọn mọ̀lẹ́bí àwọn àbátan àwọn àyíkan àwọn ọ̀rẹ́ àwọn alábàáṣe àwọn ní ọ̀bà sàn. àwọn eléyìí ó ti pẹ́ǹdì tó bá jẹ́ pé mùṣírìkù ní tí èsè mùsùlùmí ẹ̀ ní sandíyà ẹ̀mí kàfàrà. Thank tí èyí lè fa oyún àti téèyàn kan lèyẹn tàbí tí wọ́n ti tàbí tí wọ́n bóyá ọ̀kan náà kó sáájú láti sùn wọ́n ti fa èyí tó kọ́kọ́ pa yà wọ́n. ètò bá wù yẹn kọ́kọ́ sí wà ní. èèyàn ní pípẹ́ ẹran láwùkọ́ pa ni àbí ẹran láwùkọ́ fa ètò bá wù yẹn so ẹ fa àrùn fún lọ́jọ́ keje ẹ pa ẹran náà lọ́jọ́ keje ẹ ti sọ lóko.

òṣìṣẹ́ bàbá kan fẹ́ sọ fún mi ní ẹ̀tọ́ bá mọ́tò tí èèyàn fi fún un lágbègbè mi yóò san owó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nítorí kò ń lọ sí ló ṣe kú pa wọn ohun èsè mọ̀ wá mọ́tò kan wá kù òun ló ṣe kú pa wọn yóò san díyà wọn yóò san ṣoṣù yá mọ̀ṣù méjì gbáko kéèyàn kọ̀ọ̀kan. sọ́ni dírẹ́là ló ń bọ̀ wọn. tani dírẹ́là tani dírẹ́fà àbí ẹ̀jẹ̀ gbọ́ ìwọ ẹsẹ̀ máa wà wọ́n kí wọ́n wá kúlé so ibi tí yóò ti fúyẹ́ fún náà níta bá ní àwọn traffic tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn traffic tó jẹ́ mùsùlùmí àwọn wo bí accident yẹn ti ṣẹlẹ̀ wọ́n wá gbé all over hundred pàṣẹ́ntéèjì wo ló ní tírélà kó pàṣẹ́ntéèjì wo ní dírẹ́fà yìí náà kó nítorí pé lójú tí ẹ lè sọ pé dírẹ́fà tó wọ àwọn ọmọ sùkúlù kó sátidé kankan tírélà tí ń bọ̀ ló kó bá abẹ́ẹ̀kọ́ ni sọ nígbà táwọn tiráfíkì bá débẹ̀ tí wọ́n sì fi kó bọ̀yọ̀ wọ́n rí i pé àsìkò tí wọ́n lọ bó ṣe lọ tó fi wá di pé tírélà pàpà gbá yín ó sì pọ́sibù pé kò yà báyìí but you fail to do ibòmíì ni wọ́n lọ ibẹ̀ yẹn ni wọ́n náà ti wà tọ̀ wọ́n lè wá gbé sí pé ìwọ gba forty onítìrẹ́là gba sixty based on that ṣùgbọ́n ṣe san díyà nù sixty to forty gbogbo ẹ̀ náà bẹ̀ so forty to sixty tó bá wá ṣẹlẹ̀ pé wọ́n ṣe sùyà fáwọn èèyàn tó kú forty to sixty ìyẹn ni kéèyàn mẹ́wàá ló kù oní tirẹ́là lápẹjù yóò ṣe ṣìyàmù fẹ́yàn mẹ́fà oní ọkọ̀ sùkúlù. àmọ́ tí ọba ti sí tráfíkì Islam àbí tráfíkì tí ò ní fi kó bọ́yọ̀ ìwọ́tọ̀ wọ́pọ̀ eléyìí lọ́dá gbogbo ọ̀rọ̀. é ṣe kó jẹ́ pé bóyá ẹni tí ó ṣètò ìpànìyàn náà ní bẹ́ẹ̀ni wọn máa ń rí pípọ̀ ní fọ́ọ̀tì kankan wọn tírélà ní ọ̀sán gbogbo. Ah, ó ní fọ́ọ̀tì náà ní ìwé tí wà mọ́tò ìjọ náà. àbí gbà tí kò tó débẹ̀ wò ó ti jáde nínú mọ́tò kí mọ́tò ọmọ àdá lọ kásọ pé mọ́mọ́ kásọ pé mọ́tò lọ́lọ́ màmá pẹ̀yẹ lẹ́nu. nísìn ìwọ kẹrọ ra mú ilé awò yìí lọ́wọ́ ẹnìkan á sa ìgbọràn lọkàn fi lọ mú lọba kú ẹ̀yin ìyẹn gbà mí o ìpín ìlú ìṣe kọ́mọ́kọ́ tí lọ́ọ́ mú ní ìpín kò burú ẹ̀rí mo ṣe tí lọ́ọ́ mú ní èmi ò ṣe kú nígbà tó yẹ pé ọjọ́ kú ti ò tí ì pè torí ẹ̀ nìyẹn rí sáwọn Yorùbá náà máa ń ṣàdúrà tó mú làákà ìdánigbà mi pé ẹni tọ́jọ́ kú rẹ̀ ti pé ọlọ́mọdé àgbájá o tí wọ́n máa sọ máa sọ alura wa ọ̀fọ̀ gbáyà láyà tó kí ni wàá díyà ọlọ́sìn ni kò ṣubú bẹ́ẹ̀ wàá díyà ó ti kú kálọ́pàá ìwà náà irú ẹ̀ náà wọ́n tún gbọ́ ọgbẹ́ tó yẹ pé ó ti láì fún ọmọ ìgbà pa lò tẹ́lẹ̀ bóyá àwọn tó máa ń kó máa ń kó. kọ̀ọ̀kan wa kọ̀ọ̀kan wa wọ́n ti gbà kò fẹ́ para rẹ̀ kì í dákú. etí wọn ò ní mú yàn sí oníkójẹ́ pé ẹni tó fi ṣekú para rẹ̀ ò ṣe é mú tí ẹ̀ tó sọra rẹ̀ sódò tẹ́ẹ̀mù odò ni tẹ́ẹ̀ kó ti sọ kó ń fẹ́ pààrọ̀ ọ wá sọra rẹ̀ sódò tẹ́ẹ̀mù ẹ̀ ní mọ́dò àbí òye wa ní ìsìnwọ lọ ń wa bàálù ẹnìkan sì fún ṣèkú parun lọ́wọ́ lọ sílẹ̀kùn tẹ ẹ bá fi lè jọ́ jáde ẹ̀yin lẹ pa o <laughs> èèyàn máa fura gidigidi èèyàn máa fura gidigidi nítorí pé nígbà tó ti kóra rẹ̀ sínú mọ́tò ti o ó ti wà lọ́wọ́ yín kódà bí ọba gbọ́ lẹ́rọ̀ tó bá ṣe pé chain lẹ́sọ̀ sí lẹ́sẹ̀ lẹ́sọ̀ sí lọ́wọ́ lẹ́fìdé lórí ò ní kó bá wa ṣé máa gbọ́ ò ní kó bá wa kì ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ò ní kó bá wa kọ́ pa wa náà ìtumọ̀ rẹ̀ ni pé ò ní kó bá wa tó fi máa sọ pa wa la ṣe kú pa ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ń ṣiṣẹ́ ọkọ̀ èrò gan ẹ máa ó yẹ kí àwọn gáràjì yẹn kí wọ́n ní àwọn psychologist nínú àwọn agbèrò ẹni tó rẹ̀ ti ṣe bígbà tó dàrú kọ́ mọ̀sí ọkọ̀ wọ̀ ẹnìkan tí wọ́n bá ń polówó èrò náà wọ́n mọ̀ sọ pé ẹ wọlé ẹ tó kó gbogbo èèyàn ló ń wọlé o yàtọ̀ sí wèrè o <laughs> ẹ̀sọ́ ní pé wọ́n mọ̀ tó àwọn yàtọ̀ sí wèrè tí wèrè bá tètè wọkọ̀ tó ṣe ké ganigani wà lára rẹ̀ ẹ̀yin wọ́n á rò pọ̀ gbádùn ẹ̀ka ń lọ ni lọ́ba sílẹ̀kùn lórí highway gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe tí òfin ní pẹ́ tó ọlọ́run ló tún lè sàánú mọ́tò ń bẹ lórí high speed tẹ́ ẹ̀ bá mú tó bá ti lè jábọ́ tó kú bẹ́ẹ̀ bàbá dírẹ́fà lọ pa ọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ rẹ́ múra kí wọ́n mọ̀ sọ pé ẹ̀yin náà wòran títí tó fi kú ẹ̀yin náà lọ́wọ́ nù kú rẹ o ìwọ́n ń tẹ mọ́tò ń sáré àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ti ń wòran tó fi jábọ́ síbẹ̀ ló ti jẹ́ pé tẹ́ bá wo ohun tó ní ṣe pẹ̀lú à ń ṣe níléṣe à ń ṣe púpa nínú ṣẹ̀ríà ẹ̀rí kíkà àwọn nǹkan tó wà tẹ́kíníkà lọ́pọ̀ ńbẹ̀ nǹkan tí wò lérò ó fi di pé wọ́n sọ pé wọ́n lọ pa torí ẹni tó bá òfin ọlọ́run tó máa gbọ́ yóò máa ẹ̀yin má máa gbàgbé ń tẹ́ ń gbọ́ ẹ̀yin kan sọ pé ó ti sọ pé yóò rí ah, mo sọ pé yóò rí kìí ṣe bíi ti yóò kú ah, ìwọ òrò kó lè kú ni ó ń dára so gbogbo àwọn agbọ̀nbẹ̀yìn agbọ́dọ̀ kéèsì kọ́ lọ́n má lọ́ọ́ dára. kò sí wàhálà táwọn bá ti sọ pé àwọn sàmójúkúrò ó ti parí náà tọ́lá àwọn lẹ̀tọ̀ ẹni tó lẹ̀tọ̀ sọ pé wọ́n fẹ́ gbà ọlọ́run ní mú wọn sí. dàdà gbàdọ́ náà ń sọ pé ẹ̀sán díyà ìyẹn ni pé táwọn tó lò kú bá sọ pé àwọn gbà díyà táwọn bá sọ pé àwọn gbà díyà àwọn yááfì àmọ́ yóò jẹ́ pé gbogbo ẹni tí ó jogun rẹ̀ lọ́sọ bẹ́ẹ̀ yẹ́sẹ̀ kémi gẹ́gẹ́ bí olórí ẹbí ìwọ gẹ́gẹ́ bí olórí ẹbí báwo àwọn afẹ́gbẹ̀tọ̀ tiwa so yọjọ pé ẹni gbogbo wọn kù ẹ̀yà àfi tí wọ́n gbé yẹn kán ní ojogun rẹ̀ ń lọ́wọ́ sọ pé òun yá fi fàákà. ṣé tí wọ́n bá yàn bẹ́ẹ̀ ṣé kò ní ṣe ṣìyàn tàbí kó bọ́ fún mi. tí wọ́n bá ẹlẹ́yìn ẹsẹ̀ méjì ní bẹ́ẹ̀ nù pípa yẹn ọ̀sẹ̀ yẹn ọ̀tún sẹ́lọ̀n èyí tó fi sẹ́lọ̀n ní kàfàrà náà. eléyìí náà túmọ̀ sí pé ká máa sọ́ra la mọ́tò là ń wá bóyá mọ́ṣíìnì là ń wá kẹ̀kẹ́ là ń wá ọlọ́kọ̀ ju omi ká máa sọ́ra wá káka mọ́ máa sáré sáré pípa sí sáré nítorí pé ńgbà bírèkì lè fẹ́ẹ̀lì tò tí èèyàn bá ti sáré jù most especially níbi tẹ́ ẹ ti rọ ọ̀kan gan-an kí ló fẹ́ máa sáré sí torí pé ẹni bọ́dí lè wá jánà lójijì tó ká máa sọ́ra ọlọ́ máa ń sọ̀yàn kí èèyàn máa sọ́ra rẹ̀ ẹ̀mí tẹ̀ sí rí yìí nìsín alẹ́ gan bẹ́ẹ̀ sí rí wáyé o torí pé agbádùn ní gbogbo ọ̀rọ̀ yẹn o tó alẹ́ ẹlòmíì àmọ́tò lọ́nlọ́n ẹwọ high speed tí mọ́tò ń bá bọ̀ tó bá gbààyàn kò sẹ́ni náà yó àfẹnutọ́ náà wọn bọ̀ bá sì fẹ́ pa so àfi ká máa ṣọ́ra wa ká máa ṣeré sá ká máa pè é náà nígbà mi títí tì bá da kí máa ń ṣe sábà bíi kú gan àkàlì máa bínú pé títí wọ̀ dá nàìjíríà ẹ̀ẹ́dẹ́gbẹ́ kìnnìkan àwọn ìjọba wa àwọn kìnnìkan ìgbà míì ìsọ̀nbẹ̀ǹbẹ̀fẹ́ ni wa torí títí ti bá da ẹ lọ àwọn orílẹ̀-èdè tí títí wọn ti da ẹ yẹn ń kú séréṣeré ni nínú gbòòrò torí wá wá wá ẹ máa gbọ́ pọ̀ ní gbẹ́ nìkan kan máa kú àwọn wa pé kòtòkòtòkòtò ń bẹ lọ́nà sọ̀rọ̀ pé kòtò yẹra fún kòtò yẹra fún ẹni tó na ọkọjá yóò ti rọra lọ rẹ̀ kò ní jẹ́ pé bóun ṣe ń tẹ̀ náà ní ọwọ́ agbára ẹ sì mọ pé títì tẹ̀ rí ìgàn òun gan takùtì kú ni most especially tójò bá rọ̀ ẹ̀ pé títì máa ń yọ mọ́tò tí wọ́n máa yọ táyà títí tí wọ́n dàbí ọbẹ̀ lábàáyé ẹ̀yin gan lè kú àbí bẹ́ẹ̀ pé wọ́n àwọn táǹkà ti ń kó dísù dísù ti jò sórí títì mọ́tò ti máa à èèyàn lè kú dànù. Ok, tí wọn bá ń sàṣàkóso abọ tó mọ pé ẹ táǹkà kan ti tú dísù sórí títì lẹ́yìn oṣù kúnnu torí ẹ kò sínú pé mo gbọ́n àmà àmà ẹfà kí n kàn máa wá mọ́tò wúwúwú ẹyọ kàn kú ni gan Ọlọ́run á sọ pé kí ló dé tẹbi tètè dé bá ẹwọ náà mọ wọn ń tẹ máa ń dáwọ ni tó subhanak Allahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka